Thank you. tọ́lọ́run bá fẹ́ ṣe lólórí rí ni mo ń ṣe rọrùn fún láti gbẹ́sìn rẹ̀ yìí. àwa dúpẹ́ torí pé ní ìlànà ìgbẹ́sìn yìí náà ni àárín ní ọ̀sán lóru abẹ́nú wa sánà wa tààlà kóró wa lọ́rọ̀ ìmọ̀ tí yóò ṣe àǹfààní tó ti jẹ́ kí a lè fi ṣiṣẹ́. àtọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ̀ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run fi ṣe atọ́nisọ́nà rí. fún gbogbo ẹ̀dá pátápátá tọ́lọ́ ní kí ó wá mú wa kúrò nù àìmọ̀kan ẹ̀rí tí a bá ń sọ̀rọ̀ á ní kí anábì tó dé á mọ̀ pé àsìkò gbàyẹn ní fi èyí wa a ọba kò fi wa láì mọ́ta pàtì nínú tí ó mú adójúre dúrójúre ọlọ́run ẹ̀dá máa ń sọ nípa àwọn mùsùlùmí àwọn tán wá tún nǹkan ṣe lágbàáyé gbogbo wọn máa ń tànẹ́bì lẹ́yìn ní ànábì àmúfàṣọ sọ́lá lẹ́yìn tó lọ́wọ́ náà láti wá táyé ṣe ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kó wọn bá nílò Muhammad kí ó bá àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àwọn sọ̀hábà tó yẹ pé wọn dúró ti anabiwa muhammad sallam láti tó àwùjọ ṣe ẹ̀rí ọlọ́ba sanu àtàlà oní muhammad rasulullah wàlẹ́bí iná máa ń aṣèdá wà lẹ́nukúfà rúhàmá ọ̀bẹ́yìnàmọ́ ọlọ́yin wọn pé àwọn anabiwa àti àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rúhàmá ọ̀bẹ́yìnàmọ́ ìyẹn kó aṣèdá wà lẹ́nukúfà rúhàmá ọ̀bẹ́yìnàmọ́ wọ́n jẹ́ ẹni tó ń lè máwọn ọ̀tá tán fẹ́ takò tẹ̀sìn bí wọ́n fẹ́ kí dáadáa rinlẹ̀ lórílẹ̀ rọ̀ṣùmọ́ bainahum wọ́n sì jẹ́ ní irin láàrin ara wọn aláàánú náà jẹ́ fúnra wọn kí ọlọ́run ọlọ́nkọ́ wọn bá gbogbo wọn náà ní àpapọ̀ kó sì wọn bá gbogbo wa sí àtẹ̀lé ìlànà wọn náà a kí gbogbo wa ní ọmọdé àti àgbà ọkùnrin wa ni àti obìnrin wa onílé wa àti àlejò pàápàá jùlọ àwọn ṣéèkù wa àwọn sọ́ọ̀sì wa ṣe pé àwọn náà ni wọ́n ń gbà wá ní àlejò ní àárín yìí àwọn ṣéèkù abdulrahim muhammad albarbawi abisọ́lẹ̀ kọ́lọ́mbà sanu àtàlà kò jẹ́ kí ariwo pẹ̀lú rí dáadáa ti lórí ìjẹ́sẹ̀ ọlọ́run bákanlá kí àwọn ọmọ ya wa tí wọ́n ń ṣagbátẹrù ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí tí kò sùn wọn gbà kankan kọlọmọ sọfúnà wa tààlà kó mọ dùn wọn ní ládàá rẹ kí ó fi sínú oṣù wọn iṣẹ́ olórí wọn àti gbogbo àyàn tí a ń ṣe kìràkìtà láti kún wọn lọ àti láti wá jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ náà ẹni ohun tí a máa gbéyẹ̀wò ní àsìkò yìí tá máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni àkọlé kan tí ó lọ báyìí pé alifasad wa asaruha asẹyẹ على وآثاره سيئة على المجتمع يبقى الفساد ìbàjẹ́ corruption ẹ̀ṣẹ̀ àìdá wà afárùhù àti àwọn orípa rẹ̀ àtẹ̀yíà ẹ̀rí tábà tẹ̀ fi àtẹ̀yíà àti pé orípa rẹ̀ burúkú àwọn ẹ̀tẹ̀ mọ̀pá àìdá kò sórípa kan tí ó ní ju negative lọ alali mujtama lórí àwùjọ tí a wà. àwọn elétò ìkọlọ́ba kó wọn túbọ̀ bá wa tọ́ wọn sọ́nà ọlọ́nkọ́nù wọn ṣe láti mú àkórí ọ̀rọ̀ yìí. àwọn yorùbá ní tí ò bá nídìí obìnrin yìí jẹ́ kúmọ́lú. pàtàkì àtọ̀rọ̀ alifasad àìdá lórílẹ̀ ìtumọ̀ rẹ̀ pé ní àìdá ti ṣe kínní ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́lọ̀ ń tọ́tọ́ náà téèyàn bá ti ráyè dá èèyàn máa ń ráyè láti pàkíyèsí àwọn èèyàn sí ni pé eléyìí àìdá ni ẹ sá fún. ara ròyìn tí ọlọ́ba sánà wàtà alátòfin ròyìn àwọn ẹni rí pé wàtà wàá sọ bilhat tabaru dundun wọn fi rìn ẹsẹ eléyìí ẹja ẹja ṣẹlẹ̀ ẹja wọn bákan náà ọlọ́run ní kuntu khayra ummatin ukhrijat lin nas. ẹ̀yin mùsùlùmí ẹyin ní ìjọ tó dáa jù nínú àwọn ìjọ tó ti ń wá sílé ayé yìí oríṣiríṣi ìjọ ló ti lọ èyí tó wá dáa jù ní ẹyin tẹ́ ẹ tẹ̀lé Muhammad sallallahu alaihi wa sallam nítorí kíni ọlọ́ni ẹ ń pàṣẹ dáadáa fúnra yín bá rí dáadáa ẹ eléyìí ló tọ́ eléyìí ni ò tọ́. wọ́tẹ̀lẹ̀ haúnà ánìlì múnkàr ẹ sì máa ń kọ́ bàjẹ́. ìjókòó wa yìí njẹ́ ó dá lórí ni pé àwọn àbàjẹ́ àìdá tí ó wà ní àwùjọ wa láti ń ṣàlàyé rẹ̀ ká mọ̀ káti fa fún kí wọ́n jẹ́ mímbá bíi anahayu ánìlì múnkàr ní agbo ibi tá a ti ń kọ ìbàjẹ́ tí ò da torí pé tí a bá rà ìdá àbí tó ń bá òòjọ́ ti jẹ́ tàwa fílẹ̀ ìtumọ̀ wípé ní àwa náà ń kọ́ntribútù láti láì pé kí nǹkan náà máa gbèrú sí i. lẹ́yìn náà tí a bá wo ìpìlẹ̀ wa àìdá akọ́ àìdá ajá wa ni àìdá akọ́ nípìnlẹ̀ dáadáa nípìnlẹ̀ àìdáwá jáwá ni látara aṣẹ táwọn ọmọ nìyẹn ń ṣe ọlọ́ba sùpánù àtàlà nígbà tí ó fẹ́ dá bàbá wa ádámù alayhi salam nígbà tó lọ́n sọ fún àwọn màláíkà pé mo fẹ́ dá ìnìjà ìlúfìlà árdì khalifa mo fẹ́ dá ẹnìkan tí ó wà lórílẹ̀ tí ó mọ̀ ẹ́ sílẹ̀ tọ́ba ni wọ́n fẹ́ dá khalifa àwọn afọ́ńtẹ̀ fún mi ká kíyèsí ká túmọ̀ ẹrú níta gbàlérò torí pé níta mọ̀ láyé ni pé ẹnìkan tí ò bá ti mọ yẹn wàá pé ẹnìkan rólé fún kò sẹ́ni tí ò rólé fọlọ́ ọlọ́run ní papòdà ṣùgbọ́n tí ó mọ lólẹ̀ kọ́ọ̀lù àtẹ́jáàlù fi hà àwọn mọ̀lẹ́kà sọ fọlọ́n pé àtẹ́jáàlù fi hà ṣé wàá dá sórí ẹ̀ ni mo yóò sì dùn fi hà níta kọ́kọ́ sọ náà ni pé àwọn tí wàá balẹ̀ jẹ́ ìtumọ̀ yìí pé ní ilé dá kọ́ ẹ̀ pé nǹkan yìí ni ó ṣe sábà bí tí ó wàá fi bàjẹ́ obìnrin pé ní ìpínlẹ̀ ni pé nǹkan yìí dá lọ́sọ̀rọ̀ tó fẹ́ dá yìí ṣé ìran tí wọ́n mọ̀ ṣèbàjẹ́ síbẹ̀ wàyẹ̀ sùn dì mọ́ à. ara àgbàjẹ́ tẹ́mọ̀ ẹ̀ṣẹ̀ náà ni pé wọ́n mọ jẹ̀jẹ́ lẹ tẹ́ ẹ pé irú nǹkan bá yóò sí wọn náà hàn lọ sá bẹ́ òbí hamdek wọn nìkan dé sọlá títà wà ń ṣe yìí náà ó ti tó wà ń rẹ à ń gbé ẹ tóbi kò sì sí rẹ wa ẹ tí o ti pa àwọn tó dá ó balẹ̀ ilé ìfihàn pé ní dáadáa nípìnlẹ̀ ilẹ̀ tá a wà yìí. bákan náà lọ́wọ́ subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'an. ọlọ́ni wàlá tufsidu fil ardi ba'da islahiha ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tó lọ́n ti ṣe dáadáa. kí ni àwọn ayé yìí ń tọ́ka fún wa onáni pé ní kò sí àìdá lórílẹ̀ gbogbo àìdá tá a bá rí àwa àyàn tá a wà ń bẹ̀ làwa bàjẹ́. ìpìlẹ̀ rẹ̀ tọ́lọ̀ fi dá ilẹ̀ ṣùgbọ́n tó yá táwọn ọmọ nìyẹn ń dé ó ti pé àìdá wọn ń ṣẹlẹ̀ lóríṣiríṣi ìrọ̀lọ́ba sọ́nà àtàlà fi ń sọ nínú alukur'an pé bọ́ ara lè fasádù filibari walibahari àyídá ti wá hàn báyìí ó fojú hàn filibari lórílẹ̀ ní walibahari àti nínú omi àwọn afáàtú nínú omi yìí ṣé nínú odò gangan ni yìí tọ̀pọ̀lọpọ̀ àfáà onítẹ̀sílì sọ̀kùnrin ilẹ̀ náà ni wípé ní àyídá ó ṣẹlẹ̀ lórí ọ̀dẹ̀ sí ibi tí ò sómi àtàwọn ìlú tó wà létí omi náà ṣùgbọ́n àìdá yìí tó kò wá fúnra rẹ̀ ni sóun ló dára rẹ̀ ni bímọ kásábà ti àìdè náà nítawọn èèyàn fọwọ́ fà ní àwọn èèyàn ni wọ́n ṣe. wọ́n yóò fi kọ̀ ọ̀hún bímọ àbẹ̀lẹ̀ yẹ pé kọ́nà lè bá jẹun níyà lára tí wọ́n ṣe làálàá òun yẹ jẹun bóyá wọ́n tùbá wọ́n tẹ̀rí. nítorí àìfihàn pé ní àkọ́kọ́ àyàtà àkọ́kọ́ sọ ó fi hàn pé ní dáadáa nìpínlẹ̀ àìdá wa wá ni ayẹlẹ kẹjọ wa ni pé níbo la àìdá ti wá wá bímọ kásábátì àìdè náà ajẹ́pàwọn èèyàn náà fà á. nígbà tọrọ wa rí báyìí àwọn tó bá lóye ètò ọmọ sáré sílẹ̀ ni pé ní bó o la ṣe níwà lẹ́ni ní ara àwọn ẹni àìdá torúkọ lọ́run wa sùpánù wa sọ pé wallahu la yuhibbu al-fasad ọlọ́run nífẹ̀ẹ́ àìdá kéèyàn mú ẹ̀ṣà àìdá lórílẹ̀. tọ́wọ́ fẹ́ sọ pínpín àwọn àìdá àwọn olówà gan oríṣiríṣi ni èyí tó sì tóbi jù lórí àìdá táwọn èèyàn ń ṣe òun náà ni al-fasad fil mu'taqadat àbẹ̀wò pé fasadu ni mu'taqadat àdìsọ́kàn yẹn tí ò bá ti dá ìyẹn ní olórí àìdá torí àkídà tó yẹ al-asas àkídà tó yẹ al-asas àkídà àdìsọ́kàn wa òun náà nìpínlẹ̀ tó jẹ́ pé téèyàn ò bá ti lákìdá tó dá tẹ́lá náà wẹ́ ní ibi ẹ mọ́ wa síbò míì mọ́ ọ̀dọ̀ ẹ̀ lẹ́lẹ́ ti gbé ọlọ́ba sọ fún àwọn alul kitab àwọn yahudi àti nasọrọ ọlọ́ni iná lẹ́dínà àtàwọn ẹlẹ́bọ iná lẹ́dínà káfàrú min ahlil kitab wal mushrikin ẹ̀rọ ẹ̀tọ́ ṣe kẹfìrí nínú ẹ̀ta fún tíra ni àtàwọn bọ́gìbọ́pẹ́ finari jahannama khalidina fiha inú náà jahannama ni wọ́n ṣẹ̀rí síwájú ọ̀gbìn dàlùkìyàmù ọlọ́ni ọ̀làyíkà hùn. sharro libariya ẹ̀rí àwọn tẹ́wọ̀n lé ní ìbàjẹ́ àwọn aláìdáàánú lórílẹ̀. ìtò tóbi nínú àìdá táwọn èèyàn ń ṣe lórílẹ̀ òun náà ni àìdá àìnígbàgbọ́ sọ́lọ̀. torí pé ìgbàgbọ́ wa àdìsọ́kàn wa òun là ń tá àbí túnlẹ̀ ṣe tí ló bá bàjẹ́ lẹ́yìn tí ó kọ́kọ́ bàjẹ́ rè. náà tí ó bá fẹ́ pè wá sákìyèsí àwọn kankan bò láti sáwọn nǹkan ṣe ibi ọ̀rọ̀ àkídà àti gbé níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. ọlọ́niwà àbúdò lọ́ha ẹ̀sìn lọ́hùn yín wàlá túṣìríkù bí ìṣe ìhàn ẹ mọ̀ wo pẹ̀lú ẹ̀ rárá. ẹ̀rí ibùdó mọ̀sán òjò ọdẹ àlàánu ọlọ́bí anábìà mọ̀sán sọ̀tọ́lá báyìí zambi àzọ̀ ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ó ní àǹtẹ̀jì alàlélá ìnídán ọwọ́ àkọlákọ̀ọ́kà kọ́ ọmọ rẹ lòmíì tọ́ ọmọ tún jọ́sìn fún nídẹ̀yìn tọ́lọ́n kọ́ ọmọ fọ́lọ́ ní olùbákẹ́gbẹ́ tọ́ ọ̀sìn mọ̀ fọ́lọ́ náà ló dẹ ìyẹn ni tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ tọ́bọ́lá ìyẹn ń ṣe àìdá lórílẹ̀ àìdá eléyìí lọ́ba gbogbo ẹ̀ yẹlẹ́wọ̀n bá sùpánù àtàrà fi sọ fún abáyé pé ní ìnà ṣíríkà làzọ́nù mọ̀nà àbíyìn oríṣiríṣi àbòsí táwọn èèyàn ń ṣe fúnra wọn lórílẹ̀ yìí tó tóbi jù òun náà ní kéèyàn ẹgbẹ́ tọ ọlọ́run fún ènìyàn àti kó gbé fẹ́ da ọlọ́run. sọ̀tọ́ bá ń wò pé kí ló bàjẹ́ jù láwùjọ wa kí láì dáa tó gbalẹ̀ jù láwùjọ wa yìí tó tóbi jù tó yẹ ká kọ́kọ́ máa ta fàtí òun náà ní àìdáa ṣírífù ẹbọ táwọn èèyàn ń ṣe tọ́lọ́run nítorí ọlọ́run bá sùpánù àtàlà tó bí inú jù ni. ọlọ́run ti fi ọ̀rọ̀ ẹ bọ́ kò fi bẹ́ẹ̀ nìkan kan ṣeré ibi tọ́lọ̀ ọba tí ó bínú sí dé hásàlẹ̀ àmìyá ó fi dórí àwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run bá sùpánù àtàlà ń bá níbi àwọn sọ̀rọ̀ ní ọdún zumar ọlọ́run sọ fún ànẹ́kẹ́lá in àṣírọ́kta ire muhammad tó o bá lọ ṣẹbọ láyà bàtọ́ nà amalùk gbogbo iṣẹ́ rẹ pátápátá ni ó bàjẹ́ ibi tọ́lọ́ ò fi báyẹn ṣe dédé wàlàtàkùn nánà nínú ẹ̀lẹ́kàásìrì kódà ọ̀ ń bẹ nínú àwọn àmọ́ bẹ nínú àwọn ẹni òfò gbàtọ́ lọ ń sọ̀rọ̀ yóò tún wá ń fi tàwùkìdì sáwọn tàwùkìdì àti tó wà ń bí àyà yìí ọ̀nà bíi mélòó tọ́lọ́ tó ń kàn pa fún ẹni tó nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo àwọn ẹ̀dá onílànà bíi rẹ̀ kẹ́ẹ̀lẹ́ bá wọn pé ntọ́lọ́ ṣeré rárá ni. bákan náà lọ́nà sọ́nbó mi níbi tó ti sọ̀rọ̀ àwọn ànábì fún wa lọ́pọ̀lọpọ̀ ní suratul An'am ọlọ́run á ń parí ẹ̀ báyìí pé ní àwọn ànábì tí mo dárúkọ yìí wà láwọ aṣírọ̀kù tí gbogbo ẹ̀ náà bá ṣe bọ sọ́lọ̀ ni làhábìtọ̀ ánihùn gbogbo níṣẹ́ pátá ni ó bàjẹ́ ọ̀rọ̀ òun ni ìbàjẹ́ tó wúwo jù láwùjọ wa tí a bá tẹ̀ láwọn tó fẹ́ tó nǹkan ṣe wọn à kọ́ yẹn bó o kó ẹbọ kó o lé wọn kó yẹn kéré tọ́lẹ́ lómi ilé ni ó mọ̀ tó bàjẹ́ wà ṣùgbọ́n à ń fi ẹ̀tẹ́lẹ̀ àna ń palàpalàpa bẹ́ẹ̀ lọ́rọ̀ láti ń tìrìtì ọ̀rọ̀ ìbàjẹ́ tó wà láwùjọ anábìá Muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́run bá sọ ánà wà sálá rẹ sí wa. òun náà bá àwọn èèyàn kan ní ṣe sí tó bá wọn gẹ́gẹ́ sọ fún wa síwájú pé ní alòlìjà ìlíyà gan là ń pè wọ́n látara akínni lára pé ní náà ń ṣe òǹṣà náà ń bọ èrè náà ń jọ́sìn fún. sọ́nà kátó àwọn ti wà nígbà tí o ti àkídà tó wà sọ̀hí àìwà náà ò ní da ìwà náà ò da gẹ́gẹ́ bí jáfàrú náà

kódà gẹ̀rọ ayákùlù dọ̀ìf alkọ̀wéyù mí nà dọ̀ìfà ẹ̀rí alágbára wa ọmọ rẹ́ aláìní jẹ ìyẹn wà dá àbòsí ń bẹ wa ó sọ gbogbo oríṣiríṣi nǹkan tí wọ́n máa ń ṣe báwọn àdá yìí ṣe wá pọ̀ tó nígbà táwọn fún àwùjọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tó jẹ́ nínú táwọn èèyàn ń ṣe. ìwájú àwọn àwùjọ wa lè látara fasadul àkídà àkídà tí ò múyédóko àkídà àdìsọ́kẹ̀ tí ò lálàáfíà tí ń kálukú ní ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ látara ike ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó tẹ̀sí bí aláìsìn náà ṣé ká lọ wo iṣẹ́ ni ká sọ ní láwùjọ wa. àbí kí a máa pè nǹkan mí nílẹ̀ yìí tọ́lọ́hún bí ó kọ àlùjẹ̀nu àmì ká máa gúnra fún nǹkan mí ìtọ́yàtọ̀ tọ́lọ́hún kálílé wàá fi àtẹ̀jẹ́ o àbí ìtọ́jú ẹ̀ dídí òkú bẹ́ńtẹ́ subhanallah tó yẹ pé ààyè rẹ̀ tẹ́lẹ̀ àlè jẹ́ àbí àyíjà láǹgbá láwùjọ wa yìí kátó alo ti kú káwá mu sínú ajẹrẹ àyíká ọ̀nà máa ń pè é káwá ní kéèyàn lọ ọjọ́ kó tó fi fọ́kọ̀ mu bọ̀tà àwọn èèyàn tí ìrẹ́lẹ̀ ìlàjà tó bá kọ́ fẹ́ sọ̀rọ̀ àìdá láwùjọ yẹn tí olóṣèlú lákọ̀ọ́kọ́ mú bọ̀tà èyí tó ju olóṣèlú lọ ń ṣẹlẹ̀ láwùjọ wa ìyẹn gan ó ní tó lídì síbẹ̀ àwọn tó lídì síbẹ̀ gan rè. àyíká ẹni fẹ́ẹ́ lóbìnrin ká wà ló àti ń ṣe wò oníṣẹ́ ìbá ń bẹ̀ kámọ́ra tó sọ tó wà nù gbànú ẹlòmíì kámọ́ tó sọ tẹ́lòmíì tó kọ́lé. àbí sórí ìwé sọ́ọ̀bù ìsì ń kírun ń gbáwẹ̀ kódà tọ́lọ́run bá fún hajj ọlọ́run sì bá nẹ́bí tó lóun rẹ sí wa tó tóbi ju gbogbo wa lọ́lọ́run bá sọ̀rọ̀ pé làyín àṣírọ́tà láyé àbátọ́ nà bá lọ gbogbo tó ṣe níṣẹ́ ni ó bàjẹ́ ìyẹn ló fẹ́ẹ́ pàtàkì fẹ́ fún àwùjọ ṣe nítorí bẹ̀rẹ̀ rẹ̀ ètò àdìsọ́kà àwọn àdúgbò sọ̀rọ̀ pé kúlù la ilaha illallahu tuflihu ẹ̀yin ará Mẹ́kà ẹ̀dá ti gbà pé kò tẹ́lẹ̀ míì tẹ́ ìjọsìn fún gbogbo àwọn eré yín tẹ́ ìjọsìn lẹ́yẹ pawọ́ tì ẹ̀dá wọn nù tẹ́fà lè ṣe léyìí ẹ̀ làwọn àjọ ọlọ́wọ́ bá ọba nìkẹ́ ọlá. ìtàlẹ́ fi bẹ̀rẹ̀ rí bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀tọ́lọ́ ní káwa àtàyè ṣe gbogbo ó gbà pé gbogbo ìgbà tí káwọn fi ń tẹ̀lé ọ̀rọ̀ àìmọ̀ ọlọ́run lọ́tọ̀ ní tẹ̀lé lẹ́yìn ni. ọlọ́ni wa làkọ̀dù bá a tún fi kulli ummatin rasula gbogbo ìjọ kọ̀ọ̀kan láti rán níta fúnra wọn náà ní pé ní tabaki èsì ẹ̀rí pàwọn ànábì ọlọ́run oríṣiríṣi àwùjọ ni wọ́n gbé oríṣiríṣi àrùn àìjà ló wà láwùjọ kálukú ṣùgbọ́n ilé tó jẹ́ múlẹ̀ ipa gbogbo wọn pọ̀ ní ohun tó wá kírísì náà ni bóò ni àkídà àwọn èèyàn ó ṣe lálàáfíà tó gbogbo ohun tó bá ṣẹlẹ̀ láwùjọ èyí tó ń bi gan ju òun rè tabawo ànábì wa Ṣuaib alayhi salatu wa salam nínú muskila tó wà láwùjọ tẹ́jọ́ rẹ̀ ni muskila tó la ìtìsọ̀díyà muskila yẹn tó wàhálà ọ̀rọ̀ káràkátà ìmọ̀ ẹ̀dí òṣùwọ̀n kù ìmọ̀ jàǹbẹ́ ni wàhálà ni. bákan náà tábà wo anaduwa luz alẹ́ ìsàlám nínú tó wà ní àwùjọ tiẹ̀ òun náà ni ìtàmùsí àlèwà kọkùnrin àtọkùnrin mọ́ súnmọ́ra wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì amúsá orin tó gbalẹ̀ láwùjọ tiẹ̀ náà bí a ń ṣe dán oríṣiríṣi làwọn ànábì ọlọ́wọ́n bàbá ṣùgbọ́n tí gbogbo fi bẹ̀rẹ̀ wọn torí pé wàhálà kan ṣẹlẹ̀ káwa kọ́kọ́ ti ọ̀rọ̀ ìmọ̀lọ́run lọ́kàn sẹ́yìn ìtọ́ fi ń bẹ̀rẹ̀ náà ni pé ní ńlọ́ha mi ní ìlà ẹ̀sìn lọ́wọ́ ọba yín o kò sẹ́lómi ìtẹ́jọ́ sì fún tọ́ba wà àwùjọ wa lẹ́ni gbogbo ọ̀nà tí ó yẹ ká fi nígbàgbọ́ ò ní ìgbàgbọ́ ti lẹ àbí ká lọ pé kò tiẹ̀ fẹ́ẹ̀ sí lọ́dọ̀ ẹlòmíì mọ́ nínú àkídá alẹ́ sunnatu wal jamaa òun náà ni pé al-iman ntàmọ̀ ní ìgbàgbọ́ wa àkídá wa al-iqraru bil qalb níta afọkànmọ̀ tábà tó ọkàn kálukú pé bóòlù ọlọ́run ṣe rí ń subhanallah oríṣiríṣi nǹkan ló dì síbẹ̀ ẹ̀kọ́ láti pèlè ìwá gan tọkàn ló ti ní problem àìmọye àdìsọ́kàn tí ò lálàáfíà táwọn èèyàn ń kó ká atọ́kàn ló ti ní problem àdìsọ́kàn kódà ẹ̀rọ míì gan fẹ́ẹ́ lè mọ dáàtò pé sẹ́ẹ̀tì nìyí tá à ń sin sìn yìí látàrí pé ní àìdá àkídà ó ti jẹ ká ó fi wá débi ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ara àwọn ẹṣẹ́ ọkàn tó yẹ pé ní yóò wà nínú ìgbàgbọ́ wa ní àtàwákùn ìgbáralé àìmọye táwọn èèyàn ń gbáralé lèyìn tó yàtọ̀ sọ́lọ́ ọlọ́sìn ni àmọ́ yàtọ̀ wá kálí àlọ́lá fàwọ́ àṣìbò gbogbo ẹnìkẹ́ni tó bá gbára lọ́lọ́run ó tó ọmọ mi pé wàhálà lọ́ ìfàtàwà kálú ìǹkùntùn tó yẹ pé lóòótọ́ lóòótọ́ mùmìnì tẹ́ pé ra iná ẹ̀ lẹ́jẹ́ kò sí ní gbara gbára lé lọ. bákan náà alkhashiyatu walkhawf ìpayà àti bẹ̀rù nínú iṣẹ́ ọkàn ni ṣùgbọ́n ọkàn yìí ti wíkì àdìsọ́kàn yóò dúró àìmọ́tá yẹn ń bẹ̀rù nídẹ̀yìn ìtọ́lọ́ torí pé a gbọ́dọ̀ bẹ̀rù ayé ẹlòmígbà pé a bẹ̀rù ayé lẹ́ẹ̀ márùn-ún ká tẹ́ bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kẹ́ wọ́n lọ́lọ́run jẹ́ ló tó bẹ́ẹ̀. lọ́dà pé ní àìdá àkídà ó wà lọ́kàn wọn kátó wá sọ ti lìsàn ìfẹnusọ ẹ̀ka kejì táfi nígbàgbọ́ nu ẹ̀ka àkọ́kọ́ ti ní pírọ́blẹ́mù tẹnu náà ń kọ́ òun náà ní pírọ́blẹ́mù ni kátó wá sọ ìfẹnusọ ẹni tẹ́lómi ti fẹnu rẹ̀ pé tó sì ń pera rẹ̀ mùsùlùmí ládùúgbà kádùúgbà ní àbí ní àwọn nǹkan míì tí ò bófin ọlọ́wọ́ bá mú ẹ̀rí ẹ̀lùmí àjúbàjúbà tó júbà falálẹ̀ ẹlẹ̀ yìí àwọn àwọn òkú ọ̀run wa júbà lọ́wọ́ wọn pípẹ́ tọ́lọ́ ń kiri lẹ́mí rẹ̀ bẹ́ẹ̀ náà ló ti kiri lẹ́nu rẹ̀ náà. bákan náà ká wá fi yìí tá ṣe tá à ṣe. àìmọ̀ ìdẹ́lómi fowó ẹ̀ ṣe tó ń fara rẹ̀ ṣe láwọn iṣẹ́ ẹbọ torí pé tẹ̀mí gan ti ní problem èèyàn ní lọ ń woṣẹ́ èèyàn náà ní wo fún èèyàn ní sàṣẹjẹ fún ìyàwó ẹ̀ ló fi ń rà èèyàn náà ní ṣe fún èèyàn ní rí oòrùn mọ́lẹ̀ àbí kòkò lóòrùn mọ́lẹ̀ ṣọ́ọ̀bù àbínú yàrá rẹ̀ ní mùsùlùmí náà ló fi pera rẹ̀ àbínú ọjà kátọ̀ yìí náà káfẹ́ ṣètùtù sínú ọjà kódà àwọn aláàfáà náà tó wá ṣe. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọrọ àkídà bá ti wọ kò sí kò fẹ́ wà mọ́ kò jẹ́ nǹkankan wájú o bá ti sí àdìsọ́kàn tó yẹ kóró jẹ́ nǹkankan jọ àwọn yìí la ẹnikẹ́ni tó bá lọ ṣẹbọ sọ́lọ́ fàkà ànàmọ́ kárọ̀ mi nà sàmà ó dàgẹ́ bí ẹni tó wà láàyè tó ga tẹ́lẹ̀ ẹni tó wá jábọ́ láti sánmà kí gbogbo kò tó wá òkò wà kódà kó lórí ìlú ó ti tó ìgbàgbọ́ tó wá jábọ́ kò jábọ́ lásán fatakọ́fù tọ́yì àwọn ẹyẹ bẹ̀rẹ̀ sí sàmọ́lẹ̀ nígbà tá a jùlù táwọn ẹyẹ wá sàjẹ́ bẹ́ẹ̀ ni irú ẹni bí tó ṣe bọ́ sọ́nà orí iwájú ọlọ́run kò jẹ́ kankan. ìyẹn ló fàdé pé ànábì wa Ibrahim alayhisalaam nígbà tó fẹ́ pèpè láti táwùjọ mẹ́kàṣí tó ní kọ́ ọmọ rẹ̀ mọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ètò tètè mẹ́nu bá nìyí ó tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run pé wàá jìnnìbù ni gbẹ̀mí jìnnà sí wàbà níyà àti àwọn àrọ́mọdọ́mọ mi sọ́mọ wa gbé wàá jìnnà sí àná ṣèkàbílà àná gbẹ̀mí jìnnà sí àná abdul afnan pé ká máa sin òun sà lórílẹ̀ dákun mẹ́jẹ alẹ́ ṣe torí pé kí ni ìnáhùnà abdulhanna kẹsíran mìíràn náà gbogbo àìdá tẹ́ ẹ rí lórílẹ̀ ìbàjẹ́ tẹ́ ẹ rí lórílẹ̀ ìṣìnà anabi wa ibrahim jẹ́ kó yẹ wa látara ayé àyè pé ní ọ̀rọ̀ ẹbọ gan ni tó ń fà ọ̀rọ̀ ẹbọ ló ń fà yẹn ní mùsùlùmí gidi ó gbọ́dọ̀ gbé àkídà tó rin ilẹ̀ sọ́kàn ara rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn àfẹ́ẹ̀sìn gbọ́dọ̀ gbé fáwùjọ wa tẹ́lẹ̀ bá ti wọ́n ìpìlẹ̀ àwùjọ ló ti wọ́n tẹ́lẹ̀ bá wọ́n lọ́dẹ̀dẹ̀ kan àbínú agboolé kan gbogbo agboolé yẹn ti wọ́n. kò sí dáadáa kẹta lè retí níbi táwọn èèyàn ò ti fọ́lọ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ kò sí lọ síwájú kẹta lè rí táwọn èèyàn ti ń ṣẹbọ sọ́lọ̀ ọlọ́wà sọ́nà ó ya pé gbogbo nǹkan tá a bá wò ó sápé àkọ́kọ́ ìbàjẹ́ ni lẹ́yìn náà àlè wàhálà ni ó máa bí fún wa ni ó máa bí fún wa lọ́dẹ̀dẹ̀ wa wàhálà ni ó máa bí fún wa nílùú wa nígbà tá a bá ti ń pè nǹkan míì nílẹ̀ yẹn tọ́lọ́ ọlọ́ni alladhina yad'una min dunillah àwọn táwọn èèyàn ń pè nílẹ̀ yẹn ma min qitmir ètò kéré bí èpo ẹ̀pà wọn lè wọn ní wọn dání. ìtẹ̀lẹ̀ wàlà òsẹ́mi nǹkan tẹ̀ wá sọ fáwọn gbọ́ ẹ̀rí. mọ́tàjà ààbò lákùn ìpínlẹ̀ bá sọ̀rọ̀ wọn gbọ́ kájà á sọ pé gbọ́ wọn ẹ̀ lé dayé lò wàyà òmò ẹ̀lẹ́kẹ̀yà àmọ̀ kì í sáyé nìkan ni wàhálà wà o tó bá dọjọ́ ọ̀gbẹ́ǹdẹ̀ àlìkẹ̀yà àmọ̀ nǹkan yẹ fùrú nàbí ṣẹlẹ̀ kíkùn ẹ̀bọ tẹ́ ń fi wọ́n ṣe wọn ẹ̀gbọ́ta kọ̀ra yín lórí ẹ̀ dọjọ́ ọ̀gbẹ́ǹdẹ̀ àlìkẹ̀yà àmọ̀ ọlọ́run sọ fún mi pé yáyà náà ẹ̀yin ọmọ nìyẹn dórí bá mọ́tàlù amọ̀sàpèjúwe fún yín fàtẹ́mì ìhùlà ẹ̀tẹ́ ti fi ẹ̀ gbọ́. iná lẹ́ni náà tẹ̀lé ìhùnà mi dùn nílá gbogbo àwọn nǹkan tẹ́ ń pè nídé yìí ọlọ́run. láyé lóko òtù bàbá èsì sí ló kéré ju rẹ̀ lé dáadáa. ẹni tẹ́ ń pè òǹṣà ni ẹni tó ń pè odò ọ̀tún ni ẹni tó ń pè ṣéwù rẹ̀ ni subhanallah ẹni tó ń pè àfá rẹ̀ àbáwọn alálẹ̀lẹ̀ yìí àbáwọn òfó ọ̀run ètò kéré jù wọn tó ṣe bí eṣinṣin bí ẹ̀fọn wọn lè dá wà ń yẹ sùlóbù ohun tó bá bù ṣe é ńlá yẹ sẹ́ńkìdó òmìnir ẹ̀rí tẹ́tí títí wá kéré ohun tó bá já nǹkan gbà lọ́wọ́ wọn lè jágbà wọn lè rí jágbà lọ́wọ́ rẹ̀ padà tó bá kó bá mú nǹkan lónú odò ọ̀sùn odò ọ̀sùn lè rí gbà ìwọ tí n tó kí pẹ̀lú o òkè olúmọ wọ́n lè tóbi tó tí ebi bí bá jẹ́ nǹkan kékeré gbà lọ́wọ́ rẹ̀ báyìí kò lè rí ìjà lọ́wọ́ rẹ̀ lójú kan náà ló wá kátó wá sọ pé ìyẹn tó lẹ ọlọ́ni dọ́ ọ̀fà tọ́ níbú wà ní mọ̀tòló ẹ̀rẹ́ ẹni tó ń ké pé àtiwọ́ tó ń lè ba àtẹnitẹ́ ló ń bá ẹ̀yin méjèèjì dọ́ ọ̀fà ọ̀lẹ́ ni ọlọ́wọ́n wà mọ̀ ọ̀kọ́dà rẹ̀ lọ́ha ha kọ̀kọ́ dèrè ṣùgbọ́n àwọn èèyàn wọ́n rí ọlọ́ àpèjúwe pọ̀ tọ́lọ́ ń ṣe fún wa nínú àkùrá ọlọ́ni mọ́tàlọ́ lẹ́bí náà sáfàdùn ọ̀nìyà àwọn tí wọ́n mú nǹkan míì tán tó ń pè ní dẹ́yìn ọlọ́run kàmọ́tàlẹ̀ là ń kàbùt ọ̀rọ̀ wà bí aláǹtakùn ní ìtàkàtà ti bẹ́yìí tàn tó kọ́lé ìpẹ́tà ni bá wọ àyíká wa amóyókè ní àárín aláǹtakùn ọlọ́run wà yín àwọn ọ̀hánà ìbò yóò ti làbá ètò là ń kàbùt ilé tí fi ń lẹ jù nílé táwọn èèyàn ń kọ́ náà nílé aláǹtakùn ìyẹn ni pé ní ìwọ́tọ̀ bá ń rọ̀ mọ́ nǹkan míì o n'i ní jẹ́ kankan wájú ọlọ́run àwùjọ tó bá ti ń ṣe ọlọ́run káwọn torí pé olórí ìbàjẹ́ ti táwọn èèyàn ń ṣe oyún ẹ wá já àwùjọ wa látara fasádùn àkéèdà àìní àdìsọ́kẹ̀ tó dáa àwùjọ tí wọ́n bàjẹ́ sófin dé wípé ní àwọn èèyàn ò gbà pé ọlọ́run ọba ní ṣe àwọn ẹ̀tọ́ tí ọlọ́run ṣe fún mọ́ kódà ó fi gbígbẹ̀mí tẹ́lómi bá kú látọ̀ka ẹ̀wù òkú dáadáa kèé kú tọ́lọ́ sọ́fánàlá nínú àkídà ni ò dá ó fi pé iṣẹ́ tẹ́lómi fi ń jẹun òjò tí ò bá tà ó pé ní kèé lásán àti ká jáde sí i bá lálà lójú oorun tó kàn já ó jẹun lójú oorun tó ha ẹ kí èsì ra yín o torí pé tó ṣẹlẹ̀ yìí kèé lásán o kèé bọ̀rọ̀ lójú oorun bẹ́ẹ̀ náà. rẹ́pẹ́ ní àti ẹ̀fẹ́ rámẹ̀tọ́ ọlọ́run bá mọ́. ẹnìkálukú e wọn ń sáré síbi tí ò sáré tí ò tí ò tó sáré. àìmọye àìláti sọ́kàn tó da àìmọye ẹbí tó ti dàrú. tí nǹkan ó ṣẹlẹ̀ àni ìyá kan ló wà ń díẹ̀. ẹlòmí òde lu wọn mọ́ lábàá ẹ̀kọ́ wọn ṣe kí ni wọ́n ó fà á. subhanallah ọgbà tó bá dówó ọgbọ́dọ̀ lọ́lú yìí kí ló fa gbogbo eléyìí òun náà ní pé ní àdìsọ́kàn ò dáa ẹ wo tó ń bí sáwùjọ ọ̀dẹ̀dẹ̀ tó ti tú ẹlòmíràn ni ó jáde sọ̀rọ̀ rẹ̀ oní ìgbàlẹ̀ aláfa lọ àfa àtẹyẹ kó tún àkídà àwọn èèyàn ṣe òun gan ló wá ń woṣẹ́ fún ilé wọn ti ń tò tẹ́lẹ̀ àdàrú pé ẹnìkan ló wà lé ní iṣẹ́ ọ ẹ̀mí ilé yìí ilé ìkòyẹ kámẹ́rì rẹ̀ gbójú sókè ká tó fún alágbèjúwe rẹ̀ ìtòpọ̀ láwùjọ wa ni ṣùgbọ́n kí ló fà á òun náà ni pé ní àdìsọ́kàn tó yí ìkúrúkó kò sí fún wa tí ẹ bá ń ṣe léyìí tó bá

á jẹ́ kí ọlọ́run bá ká mọ rírì ọlọ́run á kọ́ra wa á kàn ọmọ wa jẹ́bá níbi àwọn sọ́mọ́tò ọ̀sánlá mo ṣe ń kọ́ àwọn ọmọ sọ̀hábà Ibn Abbas pẹ̀lú àánú mọ̀ ọlànàbí ń kọ́ láwọn nǹkan tó yẹ kó ń dáàdì sọ́kàn pé eré ọmọ mi yìí ẹ̀rí ìfọ̀dìlá sọ ìwọ̀ ọ̀tọ̀ ọlọ́run yà fọ́dùkà ọlọ́run sọ wọ̀ náà ìfọ̀dìlá tẹ̀jídìí òtìjà ẹ̀rí sọ ọlọ́run ọmọ bọ́lọ́ bá wájú ọlọ́run máa kún ọ lọ́wọ́ ó wá ti sọ gbogbo ọ̀rọ̀ àdìsọ́kàn tó yẹ kéèyàn ní ó ń sọ fún un kódà níbi ń sọ fún anu hadithi kẹfẹ́ alimumini kọ̀wé ẹ̀rùmùmìnì tó lágbára khairu wa habbu ilallah minal mumini da'if ó lọ́lá wájú ọlọ́run ó sì lóore ju mùmìnì ọ̀lẹ lọ bóyá láti mọ̀ pé mùmìnì lágbára àmì àmọ́ hadithi fún kówátú alikówátú mọ̀díyà ẹ̀rí physical power fẹ́ yẹn náà mi mú lọ́jọ́ pé ní sì kọ̀rọ̀ àkídà fún kílẹ̀ mọ̀tọ́mọ̀ lọ́kọ́kọ́lọ́kọ́ tapando nípa ah tàbá fẹ́ báwọn tájà ó yẹ ká lágbára bẹ́ẹ̀ ni àmùsùlùmí ń kágbá náà sọ àbàkọ àgbà ṣùgbọ́n agbára àpìlẹ̀ tí àdìsí yẹn kọ́kọ́ ń tàbá ṣe ó ní alukówátú alìmọ̀níyà agbára àkídà tó lágbára lẹ́gbẹ̀ẹ́ ọmọ tó bá rẹ̀ rìn láwùjọ ẹ̀ gbà tó mo ló ti wá ọ̀dọ̀ ọlọ́ọ̀ ni ẹ̀ẹ́ni képe nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ ẹ̀ẹ́ni gbára ní nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ ẹ̀ẹ́ni pẹrẹ fún anabi nimu bìíní tí àkídà rẹ pé tó lágbára ìgbàgbọ́ àtagbára tara tó pé ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ ju bìíní tí ò ní lọ ẹ̀rí ẹlòmíì ó dà gẹ́gẹ́ bí olùfo lásán ni tí ò lágbára gbogbo tó bá ti fẹ́ síbi o ń fẹ́ lọ nẹ́nu ọlọ́ni wàmí nà nẹ́ẹ̀ tó wà náà àwọn ènìyàn láwùjọ mẹ́rin abudu ńlá àlà tó yẹ pé ní ó kàn ń sin lọ́run lérè fẹ́ ni kò sáàdì sọ́kàn tó dáa ní ọkàn rẹ̀ fàyín àfọ́bà òkèèrè tó máa ń nàbì ẹ̀rí nígbà tí dáadáa bá ti ń tẹ̀ lọ́wọ́ lẹ́ẹ̀mọ̀ ń di ẹ̀sìn ṣe dẹ́jọ́ ń ṣe fàyín àfọ́bà tó fìtìnà tí fìtìnà kan bá dé látara pé gbàgbọ́ òpè tẹ́lẹ̀ náà ìkànsìn lọ́ọ̀ lóore fe kò mọ ọlọ́run bá tó ń sìn ìǹkọ́làbà aláwádìí yìí yóò yẹ ni kò ṣẹ̀sìn mọ́ alóhùn kò sálàáfíà ara ní àwọn kan lé mi ní ọlọ́ni ìǹkọ́lọ̀bà aláwájú ìhì yóò yẹ ìpò yóò lówó ṣẹ̀sìn mọ́ torí pé kò sáàdì sọ́kàn tó yẹ kó oroko lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́ni ẹni tó bá ti báyìí kásìrọ̀ dúníyà wàlà àkérò ṣé ayé ló ní wàhálà ti báwọn ni nítorí bọ̀ abalọ́ ìyẹn là ń sọ fún apá àwùjọ wa tó dàrú ìkátà kì í dá wa ṣe ẹ̀rí kí ẹ bá jí ìyá yìí tí ò bá ní àdìsọ́kàn tó dá tọ̀run náà tó bọ̀ ababẹ́ lọ́wọ́ kí kásọ̀rọ̀ dúníyà wàlẹ̀ àkẹrọ̀ ó kò fún ayé àtọ̀run ẹ̀ ọlọ́ni zálìkà wọ́n wà lè kòtòrọ́ nínú mùgé tábàdé tó fòfò ju ìwé níbẹ̀ ọlọ́ni ẹ̀dínwó mídùnnìlá ẹ̀rí yóò mọ àmọ̀ pé nídẹ̀ yìí tọ́lọ́ mọ́lá yàdúrú wàlà yànfàwù ní tí ò lè ṣàǹfààní fún tí ò lè kó nira bá zálìkà wọ́n dọ́là lùbàáyé ẹ̀dínwó làmọ̀dọ́rù akọ̀rọ̀ àwọn ló ń pẹ́ bẹ́ẹ̀ pé ìnira tó pọ́sibù kó fi kàn yẹn gan ló ló jìnà ló súnmọ́ ju àǹfààní tí yẹn lè rí ń lọ. pé àǹfààní wo ni yẹn lè rí ń nǹkan bí tí yẹn ń pè nílẹ̀ yìí tọ́lọ́. sọ ilé àkọ́kọ́ ìbàjẹ́ tó wà láwùjọ wa tó ti yẹ ká kíyèsí ìbàjẹ́ ìwà lékè ń kani torí pé ibi tó yẹ ká ti rákùn ṣe rẹ̀ làwọn àfáà tán pera wọn láàfáà ṣùgbọ́n ní fani ìrẹ́ bẹ́ẹ̀ ká sọ láti ṣe nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn yìí gẹ́nẹ́ tún kọ́ntribútù nǹkan yìí fáwọn èèyàn lápèjúwe ti ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ láwùjọ lágbájá yọ lára ògiri lágbájá yọ lára ògiri ìyẹn náà yọ lára sílì ẹ̀rọ àkókélé lè ń bí láwùjọ ṣé ń túrò rí àwọn èèyàn ṣe ni àbó ń gbàkídà àwọn èèyàn jẹ́ ara fàfádùn làkídà àpèjúwe táà ń rí náà ní o orí pé kálukú dípò ká fara gbolẹ̀ fọ́lọ́ orí pé ògiri làwọn èèyàn wá lọ ń fara gbolẹ̀ fún ẹni tó yẹ pé ní àwọn bọgibọpẹ tán ló sọ funfun tán kó lẹ́kẹ̀ sọ́wọ́ tán kó sọ́rùn tán ló gbá funfun lórí táwọn náà ń lọ yí ká ara yí kan tán lọ ń pa nǹkan síbẹ̀ àtẹni tó náà ń fara yí ara ògiri kí náà fi yàtọ̀ síra wọn kò sí yàtọ̀ kankan kí ló bàjẹ́ lára àtàkọ́kọ́ kí ló bàjẹ́ lára àtẹ̀kejì náà àkéjà ṣùgbọ́n o nítorí ṣe láàánú pé àwọn àwọn ọmọ rí pé tí o ti bàjẹ́ ó dẹ̀ ẹni ire tó ni ó tún nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run ni. kò sí yàtọ̀ láàrin méjèèjì. ẹja rẹ tó jẹ́ ní ọlọ́run jùlọ nígbà Muhammad sọ̀rọ̀sọ́lá nígbà tí ogun ààyè ibi tí ànábì dúró sí pé ẹ má jà á tán ara mọ́kà abẹ́wá ṣe ń múra ṣùgbọ́n ká gbá yọ̀ǹda lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà tó ti lé ànábì kú ó lu mọ́kà tó ti ṣe ń wọ mọ́kà náà rè lẹ́yìn ọdún eléyìí náà tó jẹ́ kọ́ fún wa pé àwọn kèfèrí lè jẹ́ pé àwọn ní ìkápá àlù kan wà lọ́wọ́ pé ẹ̀sìn bítọ́lọ́ la bẹ́ẹ̀ ti mẹ́ bẹ́ẹ̀ ni àwọn kan náà ń ṣètò olú ẹgbà yọ̀ǹda ní àwọn kan mọ́rin wọn lé oníjà gidijakan. àníbi kágbá yọ̀ǹda ẹni táwọn ará sí wọn onílẹ̀ Usman torí pé ó sì láwọn èèyàn ń bẹ̀ tán sì wà ní ìlú Mẹ́kà tí mi jẹ́ kèfèrí Usman wa lọ ó tó dé kò dé ó tó dé kò dé ìró tí ó dọ́dọ̀ ànábì ni pé ní àwọn kèfèrí Mọ́kà wọn ti pa Usman subhanallah méde ni wọn pa Usman ṣùgbọ́n ìró tó dọ́dọ̀ ànábì ni ìdí kan sọ fún Usman Usman sọ fún pé ànábì ń bọ̀ ṣùgbọ́n kàn fi pọ́n yín lé o ti dúró sí àyè báyìí ẹ yọ̀ǹda fún wọn yọ̀ǹda ẹni tá a kàn lè ṣe ni pé a yọ̀ǹda fún wọn ọlá fún wọn ti ṣe wàhálà rẹ̀ wọ̀lú kọ́ ṣe tàwa kọ́ Usman náà yìí ntánà bí o ṣe níṣe kí ni ẹmú ànẹ́bí lẹ́yìn nílùú kẹ́ni kéèmù ẹ ṣe rárá o ọ̀rọ̀ tí Usman ń sọ bí ó dèrè padà ànẹ́bí á gbọ́ pé wọ́n ti pa Usman inú kíní ẹ ló wá bí ànẹ́bí pé ni mo rẹ́yìn ẹ̀ yín mo tún fi pọ́n yín lé ẹ wá wo tí ẹ ṣe fún ànẹ́bí wa gbé ọwọ́ lẹ̀ ó yá gbogbo ẹ̀yin sọ̀hábà ẹ mọ wá bá mi ṣe àlùbáyà ìjẹ́jẹ́ pé ní lórí òfúmọ́nù tán pa yìí o gbogbo tó bá gbà láàfin kó dà bó jẹ́ pé wúwa náà pa lórí ẹ̀ gbogbo ẹ̀ sì ń tu ọwọ́ lórí ara wọn. lọ́lọ́run rí fáṣí nu koran pé iná lẹ́sìn náà yorùbá yẹ̀ ọ́n náà ìnáma yorùbá yẹ̀ ọ́n náà lọ́ yálò láì fáfọ́ àìsí bẹ́ẹ̀ sì tu ọwọ́ jọun èyí wà nẹ́bì náà ń ṣe bẹ́yà fún ọlọ́run gan-an náà ń jẹ́jẹ́ fún ọwọ́ ọlọ́run gan-an wà lórí ọwọ́ wọn ló ṣe tọ́ ọjọ́ fàmì nàkàtà fa ìnàmà yà ń kóso àlà nàfsi ẹni tó bá tú àdéhùn ó tú àdéhùn lórí ara rẹ̀ òní ó sì jìyà rẹ̀ kí Usman tó wá dé gba kí Usman ti dé ìgbàdé òpè ajá òtítàn ọlọ́wà pé ẹ̀mí wọn mọ́ tí ọlọ́wà sọ́nà wọ́n tara lórí pé ah, gbogbo wọn lẹ́lẹ́mìí ṣe pé ah, lórí nǹkan bá a ti ń búra yín náà lójọ́ kan wa. ẹ̀rẹ̀ náà jẹ́ nǹkan one thousand four hundred and something náà wà pẹ̀lú na ìjọ náà lọ. ọlẹ́ẹ̀mí wọn tó mọ ìlọ́nà wọn fi sọ àyàkálẹ̀ pé làkọ́dìrọ̀ díẹ̀ lọ ánínimọ̀mìnì ọlọ́run bá sánú àtàlà ó ti ṣe ìyọnu ti yọnu fún àmùmìnì kan ìdí yorùbá yòónẹ́k ńgbà tó ń bọ̀ wà ànábì tó ń bọ̀ gbé igi tó lọ ti sọ ìyẹn ní igi í fi pọ́pùlà pé ṣájára tó rèdè wá ìkì ìyọnu ètò ayàtọ̀ náà ń fi sọpá ayọ́nu san sọ̀hábà abẹ́gi ló fi sọ̀kalẹ̀ ẹ rí i pé igi yìí gan ó ti di ààyè ààyè tó dání sọ ayé ayọ́nu san sọ̀hábà kí ni ó ń dẹ́rẹ́ mọ́ ní wọn ò pé kọ́lá máa padà jagun yẹn mọ́ pé ẹ̀mí wọn ti ẹ̀ da ìyẹn la pé kéèyàn lá níyẹn tó da tọ́ọ̀ igi yìí wá wà bẹ́ẹ̀ nígbà tí ó di ayé Umar ó di pé àyàn ká igi tọ́nà ti sọ ìkẹ́kalẹ̀ fáwọn èèyàn tọ́nà ti subhanallah tọ́nà ti yọnu sáwọn sọ̀hábà ó di pé àwọn bíi sẹ́ni ẹlẹ́rẹ̀ ń bí náà mọ́ kéèké táwọn ò sí mẹ́ẹ̀ kí ni ẹni jẹ́ lórí ká igi yìí dáa tọ́ba tó wá ń ṣèrìn àjò wọ́n fẹ́ẹ́ kí ni wọ́n fẹ́ẹ́ jòkó síbẹ̀ ká igi tọ́nà ń dakọ àwọn bàbá wa jọ́sí ẹ̀yìn jọ́sí ikú àtọ́mítẹ́sí ikú ibi tọ́nà ti ṣe ẹ pé yọnu ìlànà ìtaba kan sọ abá kíni aṣọ lọdí àlọ àní ẹtọ lọ ti yọnu sí látọ wá sọ̀rọ̀ àlékún yọnu náà ìgbà tí wọn mẹrù rí i pé ní àwọn èèyàn lọ bíbí yìí kẹkẹ jòkó ń bẹ lásán ni wọn àti ìfi rárá o àti ìfi bọjú o kí ni wọn mẹrù ní ká ṣe lọ wò dànù àwọn tó ń lọ lájò wa lọ ànẹ́bí gẹ̀ wá pẹ̀lú wọn pẹ̀lú àwọn sọ̀hábà. tẹ́pẹ́ ẹnìkan péré nu wa kò sẹ́ni wọn ẹni ṣé ni mùkádàmù kan kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ táwa nírú wọn one thousand four hundred and something tọ́lọ̀ rẹ gbogbo wa wà lábẹ́ ẹgì kan àwọn sàábì ò torí ẹ̀sọ́ mi di ṣùgbọ́n àkídà tí òde tiwa tí ó dìde pé sọ abọ́là àwọn ẹni àti pé irọ́ náà tó ń pa fún wa ògiri kẹta fẹ́ táwùjọ fi táwọn àfa ẹ̀sìn ìbàdàn tẹ́nìkan bá rí pé ní òun ti ẹ̀ rí kódà kó dé yẹn lásán nítorí ẹ̀pẹ́ àfa ní pé ní táyì yóò fi mọ́ wá wá bí ògiri yìí gbẹ́sẹ̀ ń ṣe láyé o gbẹ́sẹ̀ fẹ́ ṣe láyé o mọ́rù kílẹ̀ ẹ̀kọ́ ṣe kàn wò dànù ṣùgbọ́n látara àkídà kí òsì láwùjọ tiwa ibi pé kálukú wa ń rọ lọ. ṣèyítọ́ọ̀nù tó bá fi pààrọ̀ èèyàn lẹ síbi kan ẹ wo ibẹ̀ ni ó gbà wọlé ẹyọ kan la rí tẹ́lẹ̀ ó wá di pé ní ó ti di nǹkan tí o ti di eré ẹnití yorùbá ti sin lọ́n tẹ́lẹ̀ yóò sin tọ́lọ̀ ń bá dá tí ò bá farabalẹ̀ fọlọ́ tí ò ṣe tàfà lòlù iyẹpẹrẹ ara rẹ̀ fọlọ́ ń pẹ́ mọ́ òjẹ́ kankan ẹ̀wùn tí wọ́n nà ó yẹpẹrẹ fún ara ògiri subhanallah látara àdìsọ́kẹ̀ tí o da tó wà láwùjọ wa tẹ́kọ̀ ń bẹ ní pírọ́blẹ́mù àkọ́kọ́ tó yẹ ká kọ́ sákùn láwùjọ yìí. wọ́n pẹ́ yẹn ló ń fara yí ògiri káàkiri ṣètò náà wà nínú opportunity yẹn torí pé yóò wó yẹn dáadáa ibi tó bá rí pọ̀ kù sí ibẹ̀ ni ó gbà wọlé ọlọ́ni wàá sáyé àdàlà òun ṣe ìtọ́n mọ̀kánù yà màlúù ẹ̀rí tẹ́yìn bá ti ń ṣàìdá ṣètò ní olóòṣè lẹ́sọ̀ fún wọn. wọ́n á di pé ní wọ́n bá débì ṣe ṣe òkè nìkan náà jáde lára ògiri ẹ̀sìn wájú wá bẹ́ẹ̀ di pé ẹ̀sìn fífi ẹ̀yẹ. àkọ́kọ́ irọ́ ni jáde aṣọ pọ̀ sọ ni tó bá jáde lára ògiri kí wọ́n ló kẹsẹ̀ ń bẹ̀. ṣùgbọ́n sábà ń sọ ilé ibi táyà ti gbọ́ nǹkan yé ibi táyà ti gbọ́ nǹkan yé ó kàn wọ́n o ìyẹn gan lẹ̀sìn ìwọ tó bá ní òsì gan ìwọ gan lọ gbẹ́sìn yé. sọ eléyìí àpèjúwe kan ni tó bá ń mú àpèjúwe fàfádùn àkídà wà láwùjọ wa yìí nkí èsì kékeré ni àyàbá débi ọ̀rọ̀ ọlọ́ǹgẹ́ ti ṣe kùránì wọ́n ní ẹ̀lẹ́ ká lásán àbí kẹ́ ẹ̀dẹ̀jẹ́ lẹ̀ ẹran funfun kẹ́ni kẹ́ ẹ pa kò ó ṣe pẹ́ni tó ń sọ̀rọ̀ yìí aláwo ni o mùsùlùmí náà lónìí ń pera rẹ̀ kò sì rí láì dá. subhanallah nǹkan àkọ́kọ́ rèé tó bàjẹ́ láwùjọ wa tó lè kí n múra síra rẹ̀ pé bóòlù àdìsọ́kàn mi ó ṣe dáa tó tó bá àdìsọ́kàn ò bá dáa gbogbo iṣẹ́ bá ṣe lórí rẹ̀ ni ò dáa. kó múra síra rẹ̀ kó múra fọ́dẹ̀dẹ̀ rẹ̀ kó múra fáwọn ọmọ rẹ̀ kó múra fáwùjọ ó kéré nínú ilé táàrí táà sí àsọ̀rọ̀ sọ̀fánàlá ó kéré nínú ṣọ́ọ̀bù táàrí táà ní ó kéré aya táà rí eh, tí ò bá dé mọ́wọ́ yóò dé mọ́rùn tí ò bá dé mọ́rùn yóò dé mọ́dì tó sì ọlọ́run asọ́nà àdébà mọ́sọ̀ sálám ó sọ máa pé ní iná orúkọ ìmọ̀ pọ̀fọ̀kọ́fọ̀ ìyí nǹkan láwùjọ wa tẹ́bá ní sáwọ́ àdúrà rẹ wò àìmọye táàrí ń bẹ. ẹ̀rí ìmọ̀ pọ̀fọ̀kọ́fọ̀ ọ̀fọ̀kọ́fọ̀ sì ní torí ká bá ní rúkìá rúkìá ti yàtọ̀ chere, ẹ̀yìn ara bí nǹkan anabi ni ẹjẹ wo alidu alẹya rukọọku ẹjẹ wo olú ìtẹ máa ń ṣe o torí pé làbá tàbí rúkìá kò ní pé ká ṣe rúkìá gẹ́gẹ́ ní problem mọ ìlànà ìyá kò ń ṣe rèka àti ìbá ti sẹ bọlú. àmì ohun tó bá yà sí táìmì ń ka ẹ ẹnsa àkàmùsàkàkù gbogbo pàtìpàtì bẹ́ẹ̀ tẹ́pẹ́ làwọn yẹn bí ṣe fáàrí àkókò wọn máa dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wọn nígbà pé ní àṣírí kẹwàá tó o bá sin àwọn afáwọn ẹlẹ́ fún ọ ẹ̀bọ náà ni ó gbélé ọ o subhanallah isu muslim wà lọ́jà tánàbí ṣe tọ́tún rírì wáyà bó ṣe wá kò ní kò ní ẹjú pé kọ́ ra lọ kò sẹ́ni kájọ́ mi dúkokò mẹ́ kánàkẹ́ ọ fara gbolẹ̀ fáwọn àfa kẹ́tọ́ lè yọ̀ǹda nǹkan fún ọ ní ẹbọ subhanallah gbogbo eléyìí tí ò wà pàlà àwùjọ wa ni inú fasádù làákéèdà nǹkan tí ó tóbi ni dókítà bá mọ̀rọ̀ lórí eléyìí gan lásán ó tó sókè kálukú wa ká gbìyànjú ká tún àdìsọ́kàn wa ṣe ká tún máwọn àfáìsì kán ṣàlàyé tí ń jẹ́ àdìsọ́kàn dáadáa fún wa torí pé ní gbogbo àwùjọ tá a bá wò wá tí ò bá sí eléyìí àwùjọ àná ni ẹnìkọ̀ọ̀kan náà fúnra ara rẹ̀ tí ò bá ní àdìsọ́kàn tó da ọ̀nà àná ló wà tí ò bá ti ti ládìsọ́kàn kí ni yóò mọ̀ ẹ́ ṣe yóò mọ̀ ẹ́ ṣe bọ́ sọ́lọ́ ẹ̀rí ká lọ bí agbègbè míì níbi àìdá táwọn èèyàn ń ṣe tó yẹ pákọ̀kọ́ iná ló bí ó ní fàfádùlẹ̀ ìbàdà àìjọ sí lọ́nà tí ò tọ́ tí ò yẹ nínú àwọn àìdá tó wà lórílẹ̀ náà ni torí pé ní ibi tó kẹ́ lómi òkọ́kọ́ sọ pé ah, ó yẹ ká máa sọ tó ń kówó òlu jẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tá a wáyé wá ṣe ń pa ìjà kan gbè lórí yìí kí ni a wáyé wá ṣe àwọn àjọṣe fọlọ́ọ̀ káwa wo bóò làwọn èèyàn ṣe ń jọ́sìn lórílẹ̀ lẹ́yìn pàápàá jùlọ láwùjọ tá a wà yìí káwa wo bóò lọ́lọ́run ṣe ní káwọn ẹjọ́sìn. torí pé ọlọ́ba sùpánà ọ̀tá alátọ́nà àníbà muhammed asọ́lá ó rẹ láti wá ṣàlàyé ẹ̀sìn fún wa ní. ìyẹn lọ́wọ́ fi ń fún wa lọ́rọ̀ kan tó dàbí challenge fún wa pé kóòlù sọ fún eré muhammed in kuntum tuhibbuna Allah káyipẹ́ lóòótọ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ sì fẹ́ sin lọ́run fátẹ́bìrú ní èmi ànábì lẹ́ẹ̀tẹ̀lé ìgbà yẹn yóò ṣe bíbí kùmù lọ ìgbà yẹn lóòótọ́ wá nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n tó bá ń kígbe pọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run tó ń jọ́ sí bọ́lọ̀ ò sì fi rán nàbẹ́ muhammadu asálá ìkànnú àwọn òbí lẹ̀ jẹ́ níwọ̀n náà olóòsì ní gbà ṣe ọlọ́run ní gbà lọ́wọ́ yẹn torí pé ọlọ́run sọ pé ẹni tí ó bá nífẹ̀ẹ́ òun ó nílànà ẹni tí ó gbà àwọn èèyàn wá ń ṣe àwọn ọ̀nà àdádálẹ̀ lẹ́ni láti mọ ìfìjọ́ ti fọlọ́ tọ́lọ́hún fi ránibà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ti tún fi wọ́n sọ pé àwọn ń ṣe lọ́wọ́. tábà mú ìbádá kọ̀ọ̀kan lónìí rẹ̀rẹ̀ tábà mú lẹ́yọ kọ̀ọ̀kan subhanallah ayọ̀kẹ́lẹ́ bá wá ní àárín ibi táwọn èèyàn ti yapa kákọ̀ ti rún látòjúwe kájọ látòrí àwọn mọ́jẹ̀mú rẹ̀ kásìkò òru wọlé ní bóòlù ti yẹ káàkiri tọ́lọ́n ti sọ fún anabi àwọn sọ́lá pé kó sọ ma pé sọ́lú kàmẹ́rọ̀ àìsùnmú ní sọ́lì ẹ̀kì bí ìbá ṣe ń kì. àwọn mi yẹ ọ̀nà táwọn èèyàn fi ń gbà tí bá dà lé nìtẹ́ pé ní wọ́n fi ń balẹ̀ jẹ́ ni wọ́n fi tún ilẹ̀ ṣe wọ́n fi ń balẹ̀ jẹ́ ni. ní odò oríṣiríṣi ìrúnlẹ̀ oríṣiríṣi náfìlà oríṣiríṣi àfàlátù subhanallah. kódà àtúrí ìtàn èyí ó kì tí wọ́n kẹ́yìn sí kíbúlà pé eléyò mẹ́rin wàá kí ìkan kọjú sí báyìí ìkan wàá sí báyìí ìkan wàá gbogbo a bá mọ̀ pé lónú ẹ̀sìn yìí o kò sí tá a kọjú sí ju kíbúlà kíbúlà lè mọ̀sí àìmọye kátó kírun ni àbí lórí àbí lẹ́yìn kátó wá sọ oríṣiríṣi táwọn èèyàn yàn fúnra wọn ní ibi ò bá tọ́lọ́run bá mú ìṣesí wa dàbí ìṣesí ìkọrin yó wọ́n tún mọ sọ̀dé yóò fi sínú lórí ẹ̀ nǹkan báyìí lẹ́ jẹ́ o ní ẹjọ́ báyìí ni o nǹkan báyìí wọ́n á fi wá o káwa lórí àdúrà ṣíṣe subhanallah pẹ́pẹ́ náwọn ẹ̀mí ìfi ń pe ọlọ́run tọ́lọ́run bò sí nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan pípa táwọn mi ń pa fún nǹkan míì tó yàtọ̀ sí bọ́lọ́ ti ní kápá ilé ìbàjẹ́ lòun náà tó yẹ pé ní okun àwùjọ wa ẹjọ́ bá ṣe lọ́rùn sí àfi kó múra bóun ló ṣe ní rẹ̀ bàjẹ́ lọ́wọ́ àsìkò táwọn nínú ara àbàjẹ́ táwọn yẹn ṣe lórílẹ̀ náà ni wọ́n ti táwọn èèyàn ti bá débi pé wọ́n gbé kéèkì síwájú sí i ó pé kí ni ẹ wá gé kéèkì fún baba Fatima subhanallah àkọ́kọ́ yìí tí wọ́n ń ṣe láyé àwọn òní mùsùlùmí mùsùlùmí ìsọjọ́ òbí mùsùlùmí ìsọjọ́ òbí torí pé ntọ́ fọjọ́ ayé rẹ lò tọ́ bá rántí ẹ̀rọ kọ́ tó mọ banújẹ́ nìkan kọ́ mọ dunnú kí mo ti gbé yé báyìí kí lọ wé irun ṣe. ìtọ́ yẹn tẹ wá ń ṣe náà bí òṣèṣọ́ tẹ bá rẹ ni tó ṣe tọ́ bá lẹ́nu ẹgẹ tẹ rẹ ní ẹgẹ ta ni ó rẹ ti sẹ́ǹtì ànẹ́bínú kó dẹ òfò náà bẹ́ẹ̀ ní òfò ní nígbà tó bá rẹ́nìkan tó bá fi sànẹ́bì àwọn tó láwọn á ti eré gèé sànẹ́bì ọlọ́run kò sẹ́ni bí ànẹ́bì ẹ̀rí gbogbo kálukú nínú akẹ́ni kànẹ́bì yusuf dílé ẹnì kẹ́nẹ́bì wò sùn ẹ̀ fi ẹ́ sànẹ́bì ẹ̀ fi ń pè é bẹ́ẹ̀ inú tiẹ̀ náà ti ń dùn ìwọ mùsùlùmí náà ti ń ra sílé ìbàjẹ́ kẹlẹ́lé náà lórílẹ̀ torí pé gbogbo ẹ̀ subhanallah bí àwọn tán á ti ti bí náà ní èmi ìyẹn jẹgẹjẹgẹ hàn kẹkọrọ àwọn ẹjọ kí wọn wàá ṣe yusufu anabi tọlọrun rẹ tọlọrun mọ wọn kó ń bi ẹ̀gbin wọn àfẹ nìkan ṣe. báyìí lè yẹn láwọn èèyàn ń ṣe léyìn ẹlẹ́yìn sọjọ́ bí anabi Muhammad sallallahu alayhi wa sallam kò wá ti ń tẹ̀ ní ṣe tán wọ́n lọ́ mọ́ra wọn ẹ̀mí ò tètè náà ń pápá. ara ìjọ ti tí ọlọ́run fi rán ẹbí tán fi ń balẹ̀ jẹ́lé ni òun náà ni. àti nǹkan bí bẹ́ẹ̀ lọ kẹ́bi àtàhájúdù jàmọ́ yìí ìmọ̀ lọ ṣe tàhájúdù ń jẹ̀mọ́ táyẹ̀ tó pé àmẹ́yà ẹ̀dá tó ti gbàgbẹ́ lẹ́ni torí pé inú ti kan tọ́lọ́run fi rán ẹbí bẹ́ẹ̀ ni. ìyẹn nínú àwọn àlùbídáwà ìdọ̀kíyà nínú bíbí àtà ni tàhájúdù ń tòótọ́ wọ́n ti pé àwọn èèyàn tọ́nu ìbádà yìí sí fẹ́ ẹnu ara wọn ètò ẹ̀mọ̀ gbọ́lẹ̀ nínú ẹni pé ní ẹgbómi wá ẹgbẹ́ pé wá ẹ àbí kò ní ìdí ọ̀tá ti wá lẹ̀ tábà ṣàdúrà sí ẹ̀rọ àkókè là ń pè ní tahajud kákìrù fọlọ́ náà ni káyé jí rẹ̀ bẹ́ẹ̀ síwájú rẹ̀ kò la gbogbo eléyìí lọ ṣùgbọ́n gbà táwọn èèyàn ti gbé bídíà yìí kalẹ̀ fẹ́ ń jọ́sìn bọ́lọ̀ òṣèfin ránà ibi tó fẹ́ fi balẹ̀ jẹ́ ó di pé wọ́n tún gbé gbogbo nǹkan yìí wọ̀ ó di pé ìṣesí wọn náà wájọ́ ṣe ṣe àná sọ̀rọ̀ kálukú náà wà ń gbómi lọ kálukú náà ti pé máa gbé sòrò rẹ bọ̀ tàájúdì ló fi bẹ̀rẹ̀ ẹ wo ibi tó padà wá balẹ̀ ṣé eléyìí tún lè ṣe ni àbọ̀ ń balẹ̀ jẹ́ tí ò sí ni pé ní nínú àwọn tó ń balẹ̀ jẹ́ làwọn náà wá. kò síbi tá a ti rélẹ̀ kò sáà tó gbélé lárugẹ ju àwọn tó pè láàfáà lọ tí wọ́n látara ìfẹ́ inú kálukú torí pé tí fìtínà bá tẹlẹ̀ ọ̀nà méjì náà ni fìtínà tó ṣubuhat wà fìtínà tó ṣubuhat wà fìtínà tó ṣàwáàtì fitinà tí ó balẹ̀ látara adùn adùn tó fẹ́ rí àti ìrújú tó ń kó balẹ̀ fáwọn èèyàn láwùjọ wa ó di pé ní ìṣòro láyé náà wá ń sọ fáyọ̀ pé máa gbé bọ̀ lẹ́ni tẹ́ tó ń gan fúnra rẹ̀ àbí òfin ọlọ́run ló wà òun náà lè dẹ́kù sọ̀rọ̀ ara rẹ̀ gbọ́ ẹgbẹ́ ń pẹ́ àwọn èèyàn lẹ́ni ẹ máa kóra yín bọ̀ ẹ máa bọ̀ tàájúdú wà ṣùgbọ́n tẹ́ mọ̀ sọ fáyọ̀ náà pé ní ọjà rẹ̀ kí ó máa tà sáwọn èèyàn kírun kí máa kí kò sí tó kàn wọ́n kò lè kàn wọ́n torí pé ọ̀tọ̀ bá ti yan bídíà láàyò ọ́ fi pa sún nìkan lára ẹ̀mí ẹ̀ tán lélẹ̀ wòye kírun ara àbàjẹ́ kan náà lélẹ̀ náà ní orílẹ̀ kátó àdúgbò bó láti ṣe àkàr bó láti rántí ọlọ́run oníbà ti ń ṣe àkàr bọ́lọ̀ ń ṣe rán nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí gbogbo yìí tá à ń sọ ló ní ṣe pẹ̀lú ìbádà tá à ń ṣe àwọn àyè kọ̀ọ̀kan yìí táwì ànẹ́bì kọ́ wa ẹni tó bá fẹ́ mọ̀ ó rọrùn púpọ̀ fún wa tó yẹ kí mùsùlùmí mọ̀ gbogbo látara ìbáàdà àbó láti ṣe àkàrù táwọn èèyàn gbọ́ yẹ yìí àyè tó ti dálẹ̀ lẹ́ni tó bá fẹ́ nìkan ṣe àkàrà àná mọ̀ tó túmọ̀ láwùjọ wa o orí wa tó bá lẹ̀ máa rògiri tán lè jó tán dì mọ́ra wọn tán subhanallah tán kọjá àlà lórí iye iṣẹ́ alẹ́rẹ́ rẹ̀ kíní kan gáwọ́sùn lélẹ́ wa rọ òun ló ń tọ́jú gbogbo àgbáláyé àánú rẹ̀ ní gbogbo àgbáláyé fi ń bẹ ìyẹn gbàtà yẹn tó ń sọ yẹn náà tó mọ̀ pé yẹn ti kíní àsùká yẹn tẹ́yìn bá ń ṣe bọ ìgbẹ́ náà tó gbà pé yẹn ń retí ọlọ́ ara ọ̀nà kẹta yẹn tó fi ń balẹ̀ jẹ́ náà lọ́rọ̀ ìbáadà ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tamanikaman tó ọ̀rọ̀ ìbáadà àbí kátà rírà àwọn oníkéló ṣubú tọ̀ ń sọ̀hánàlá nìkó lórí táwọn èèyàn ó jẹ tí wọ́n mú ẹsẹ̀ náà nípa àwọn ọjọ́ anábì ṣùáì kí lọ́lọ́run fi dáyà jẹ wọ́n látara ipe ni wọ́n ń ṣe bọ́sọ́lọ́ lẹ́yìn ẹ̀ títà rírà àwọn òbí lọ tí bọ́lọ̀ ń ṣe nìkan ṣe ọlọ́ni wáyé ló lèmọ̀tọ̀ fífín ẹ̀rí ẹni tó ń dín òṣùwọ̀n kù níbàjẹ́ lòun náà lórílẹ̀ òṣùwọ̀n ráìsì ni ẹ̀wà níta ni gàrí ni ẹ̀pà ni ọkà bàbà ni àgbàdo ni gbogbo téèyàn bá ń wo owó kódà kó máa wọ owó mò ìbò níbàjẹ́ lòun náà ṣe ibi táwọn ìlànà yóò tẹ̀tẹ̀ mọ́ rí níbàjẹ́ yìí tá a kọ́ gbé rẹ̀ ní kọ́kọ́ wò bẹ́ẹ̀ pé yẹn gan nìpìnlẹ̀ oníbàjẹ́ ni o lẹ́ni tó ń ṣerú eléyìí náà bákan náà ọ̀ wá fi dìríkà wọn tiẹ̀ ọ̀fọ́ lódò wọn ọ̀fà kò wọ́n ìdí òfin wọn ni tepuru lùwọ́ tó ń ta sọ onílẹ̀jọ́ níbàjẹ́ ìwọ́ tó ń wọlé fún yẹn onílẹ̀jọ́ níbàjẹ́ ìwọ tó ń ta kápẹ́ẹ̀tì tó ń dínkù òun náà lè jẹ́ níbàjẹ́ alẹ́dínà ìzàkítàlù alànẹ́s yẹsà òfun ẹ̀rí tó bá lọ rà á bí tó ti rà wọ́n rà pé wọ́n ìsàkà lóhùn ẹ̀rí tó yẹ bá fẹ́ wọn lọ́rọ̀ tó wá wà lóhùn yóò ṣerú ìgbà náà wọ́n dínkù ọlọ́ni aláyà tó nù láì anáwó wọn bẹ̀rẹ̀ tó sẹ́ẹ̀mọ̀ kọ́ ló gbé yìí díjọ́ kan oníbàjẹ́ náà tó ń ṣe bẹ́ẹ̀ lórílẹ̀ ẹni tí wọ́n ń tajà lélẹ̀ ó kù ó lè ṣe ọwọ́ bó ni wọ́n náà ṣe ń ṣe ṣé ń tọ́ fẹ́ rà fún yẹn lọ rà fún tẹnikọ́ rà ṣé bó ṣe ni o ti ṣe lọ ṣe ṣé màtẹ́rì àtọ́ fẹ́ rà náà lọ lò àbí mi àbọ̀ ọ̀yọ́ sẹ́yìn ń bẹ̀ kájí ètẹ́lẹ̀ yìí o ìwọ tó ń tajà tí wọn náà bá fẹ́ kó sóní sínú ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ṣé rìsíìtì sẹ́ni kó kọ́ sẹ́yìn rẹ̀ lọ́kọ̀ àbọ̀ fi kún un. irú fasadu tọ́lọ́ ní kíkọ́ ara lè fasadu filibari walibahari irú rẹ̀ rẹ̀ o ara rẹ̀ nẹ́nu ìwọ́ tó ń tajà ní agbọ́dọ̀ bófin bó láti ń tajà ìwọ́ tó ń ṣiṣẹ́ ọwọ́ ìwọ́ tó ń ṣiṣẹ́ ìjọba lásìkò tó dé lọ́kọ̀ tó bá bá eléyìí tó kọ́mọ̀ láwùjọ wa ni ìwọ́ tó ń gbowó àjẹtẹ́lẹ̀ anábìnrin anabi sọ̀rọ̀sọ̀lá ló pé lánàá lọ́rùn rọ́ọ̀ṣì wà ní mọ̀rìtẹ́ṣì ìwọ tó fún yẹn ló wá bẹ̀ tẹ́lẹ̀ wà ní mọ̀rìtẹ́ṣì àtẹ̀ntògbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run lánàá yìí méjèèjì papọ̀. àwọn àbàjẹ́ lélẹ́yìn láwùjọ yìí lánàá ló pé ìsìláàmù wa ò ní dì ní mọ́mú tìrún àbí àkídà tá a fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kí àdìsọ́kàn rẹ dáa kó wá di bíi bóò láti jẹ láti mú kọ́ wá ní ẹ ẹlẹ́sà lọ pẹ̀lú ta wáyé àti yẹn bá ṣe bẹ́ẹ̀ yóò ní jẹ ọ̀rẹ́ ṣe mùsùlùmí gidi o nínú wọn tó ti jó níbàjẹ́ ni wọn náà wà lórílẹ̀ ọ̀ṣiṣẹ́ ọwọ́ ni ọ̀ṣiṣẹ́ ìjọba ni ọ̀hún tajà ni gbogbo wa náà la gbọ́dọ̀ dúró lórí bẹ́ẹ̀ sì ṣe pé fún wa ẹni ìwáyà tá a fúnra wá ń sìn ọlọ́run ẹ̀ẹ́tẹ́ ń dé òṣùkùn wọn ìyá kó mọ bá wọn. ìwọ tó yẹ kọ́ débi dé láti kọ̀ọ̀kan tó ọ̀dẹ́ bẹ́ẹ̀ náà tó wáyé ìwé ìwọ náà ti kó sí o ìwọ náà ti dín nǹkan kù tó ń gbà náà náà wà ọwọ́ ni kún bìlìbáàtìlì ẹ má wọ ara yín lọ́nà ẹ lọ́dọ̀ tó lọ́ba sùpánù àtàlà tí ò fọwọ́ sí bẹ́ẹ̀ lẹ́ni tó jẹ rìbá alájẹmọ́sùn oríṣiríṣi ọ̀nà rìbá lè gbà wá ẹni tó lè ṣe lé nínú ẹni tó náà ń fún àìdálẹ̀ lórílẹ̀ àbẹ́bà muhammed sọlá ní làánà lọ́rọ̀ rìbá rìbá gẹ́gẹ́ fúnra ara rẹ̀ rìbá ọlọ́run bá ṣe pèlè tó nígbà yẹn làyẹn wà mọ́ dákàkàtà rìbá èyí ò ọlọ́run tẹ́bilé àríbà fúnra ara rẹ̀ ìgbà tó ọlọ́run tẹ́bilé nǹkan fúnra ara rẹ̀ ẹni tó ń jẹ ńkọ́ ọlọ́run ni ẹ̀ eh, àdébìnrin wa àkílàhù àtẹni tó jẹ wọ́n tó ń jẹ rìbá tó fi ń sayé ìbàjẹ́ ló ń jẹ síkùn ara rẹ̀ wà mú kílàhù àtẹni tó fún yàn jẹ ẹlòmí ò ní jẹ ńgbà mi ṣùgbọ́n yóò fún yàn jẹ ẹ̀rí wà ká àtibáwò ní tó bá jẹ́rìí sí i òun ló ń bá kọ́ wáṣà ìdẹ́yì àbẹ́rẹ́ tó bá pè jẹ́rìí sí eléyìí ní í ṣe pẹ̀lú bóòlà ṣe ń tà bóòlà ṣe ń ìbàjẹ́ ní ìfẹ́ gan torí ẹ̀ kí mùsùlùmí kíyèsí gbogbo ẹlẹ́sìn wá dá sí ẹnu wa máa fi ìlú tó wà yóò máa fi ṣẹ̀rí pé ẹran ìpẹ́lú ta wà náà ń legalize ẹ ṣé tó máa ní ká máa mu tí ń sì sáà máa mu ẹ́. Eh? tọ́wọ́ ní ká mọ̀ kírun wọn kọ́ torí pé òfin tó ń gbé kalẹ̀ yé sófin tọ́lọ́ bójú òfin tọ́lọ́ ní láwọn ṣe gan tí yàn bá lo tọ́lọ́ kí lọ́rùn ká ṣe àní tẹ̀lé látọ́ átàlì màkìlókì fi má sí ẹ̀sẹ̀ fàlì ibi tá a bá ti ṣe lọ́hùn àní tẹ̀lé yẹn lórí ẹ̀ gbogbo ẹni tó bá òkú sófin náà. so ìbàjẹ́ ń pọ̀ láàrin eléyìí tá a sọ láàrin bó o lè kálukú ṣe ń tà bó o ló ṣe ń rà ìwọ tó ń ṣiṣẹ́ ọwọ́ mójútóṣẹ́ rẹ̀ gbọ́n tẹ́sí ni kò ṣe yé ní tó bá tọ́ ni kò ṣe ibi ò bá tọ́ wàá filẹ̀ tí wọn náà bá ń ṣe àìdá yìí wọn náà nínú àwọn aláìdá lórílẹ̀ lọ́wọ́ tẹ̀síkọ́tọ̀ olókèlú lé ń kálukú kọ́kọ́ mọ́ rí mú. ìwọ tó ń tajà mo bó lọ ṣe tajà mo fi tó dọjà títà torí pé ẹ̀sìn wa ní tọ́lábùlẹ̀ ẹ̀yìn mi fàrídọ́tún ala kulli muslimin yẹ pé ká lọ wá ìmọ̀ràn èèyàn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí kí wọn náà bàjẹ́ aláìdá lórílẹ̀ sẹ́yìn bá ti nímọ̀ yóò mọ̀ ṣàìdá ọ̀ràn èèyàn ló jẹ́ ìmọ̀ràn náà ń sọ kó gbogbo aláàjà fún oníwàásí gẹ́gẹ́ bá nǹkan lẹ́yìn kí gbogbo adé oníwàásí tí wọ́n náà bá ti ìwọ náà ká lọ ìwọ náà mọ̀ lé láì tí ìkọ́ kankan ìwọ náà ti dà fún oníwàásí nu subhanallah ìyẹn sọ orí gbogbo ala alẹ́jà fúnníwà tí ó tó lọ rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ tí anẹ́bí ló dọ́ọ̀rọ̀ èèyàn fún ẹni pé nítorí bá fẹ́ ṣe ọgbọ́dọ̀ nímọ̀ ń parẹ́ ẹ̀mí tẹ́lọ̀ mi fi ń jẹ tó fi mu léyìn tó ẹ pé ọ̀nà àràmù ni kó ṣe pé tó ń gbà tó ń rà yẹn gẹ́gẹ́ ní àràmù ṣùgbọ́n ọ̀nà tó ń gbà ọ̀pẹ́rẹ́ tẹ́jọ́ fọwọ́ sí. pépé àìdá lóẹlòmíì náà ń ṣe lórílẹ̀ ẹ̀rí ọjà fẹ́ẹ̀kì kó pe ní kíni kó pe lórí jìnnà. àbí kó dé lórí fáwọn èèyàn anúbà mùsùlùmí sọ̀sọ́lá ó wà nù ọjà kan ó wá lẹ́nìkan tó ń ta nǹkan bí àwọn nǹkan tó dàbí ta lè fi wé bí èlùbọ́ lé níbi gàrí ẹ̀gbọ́n tó wà fẹ́ ràdà èyí kọ́ tọwọ́ bọ̀ wù ṣe gàrí yìí kan tó gbẹ bá níbi ti tọwọ́ bọ̀ wáyé pé ó wà níbi nǹkan tó ti tutù nsàlẹ̀ ká kíní yìí ó ti jí mí nsàlẹ̀ àbí kíní yìí ti ń jẹrà nsàlẹ̀ a o ó ní àfọ́bà ọ̀bàdà ní àwọn kẹ̀kẹ́ ló kẹ̀kẹ́ ló yìí kí ló tó bẹ̀yẹ náà tó kíkà yẹn rí tó bá tẹ wọn lọ́rùn kan rà àyíkọ́ ń dì sí fàwọn yẹn ni ànábi wa sọ ọ̀rọ̀ kánjọ́ náà lọ́n tẹ gbogbo àtàkì ètùkú máa ń ga sáná falẹ̀ ìsàmì nà gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe báyìí lára àwa mùsùlùmí òbílẹ̀ jẹ́ ni ń ṣàbòsí ni ó bá ń pera wa rẹ̀ lọ́mọ lẹ́yìn mi ànábi kò sí lára mi látọ̀rọ̀ ọjà títà lásán olè báyìí débẹ̀ tòkótà bá ń sọ̀rọ̀ ọdún eléyìí fún láwọn àwùjọ wa èyí gbà gbà pé kò sí ní tó kẹ̀sì ń bẹ̀ bó ṣe wù wá làá ṣe ìyẹn ní ọjọ́ àlẹ́ níṣẹ́ ẹ̀mú zọ́ọ̀kà kí ló ń ṣe ọ́ àsọ̀láṣù kàtà àmúrúkà ànẹ́tùrúkà mọ̀kánà yàbùdó àbáwọnà àwọn ànẹ́fọ́ àlàfi bí àmúwálì náà mọ̀ nàṣà ṣé ìrun àbí ẹ̀sìtọ́ ní amọ̀sí náà náà ló tún ní kámẹ́kọ̀ọ́ wọ́n lọ lówó ẹ̀dùn tó ṣùgbọ́n ó ní bọ́ọ̀lù ń ṣe ní kòun náà. akíyè sáàrin yìí ìtàbàtà tàbàrà àtàṣiṣẹ́ ọwọ́ fàṣiṣẹ́ àtàṣiṣẹ́ ìjọba bóòlù àfẹ ní jẹ́ òbílẹ̀ jẹ́ lórílẹ̀. gbogbo eléyìí ní ń fa bóòlù àwọn èèyàn ṣe ń balẹ̀ jẹ́ ọlọ́lá àgbọ̀rọ̀ jẹ́wọ́ ara wa lọ́nà tí ò dáa ìkàlùkù náà ló bá wí ká tó ṣe tá pé bóòlù ilẹ̀ ṣe bàjẹ́ kò ti ṣe bàjẹ́ fúnra ara rẹ o àwọn táwa lórí la bàjẹ́ ọlọ́ni inú wa la yìí mọ́ bí kọ́wé hátà yògá mọ́ bí ọlọ́run ní tó wà láàrin àwọn bàjẹ́ àbídẹ́ pàrọ̀ fi bàjẹ́ fúnra ara wọn tọ́ba fẹ́ tún ṣe ní àwọn ilé náà tuntun ra wọn ṣe ilé ìjẹjọ kan ní ká máa mú agbègbè ilé yìí yẹn wá ní kí ló ṣubú tẹ̀ o ìwà àti wàtúlù ìwà wa àti bóòlù àti ń ṣe láwùjọ ìyẹn burú kò sóòótọ́ mọ́ torí pé àkídà bá a sọ fún wa ń pinlẹ̀ àdìsọ́kàn ò dáa gbogbo nǹkan tó máa ń gun lórí ẹ̀ náà ò wá dáa mọ́ kò sóòótọ́ mọ́ láwùjọ wa kò sí àmọ́ ẹ̀nà mọ́ láwùjọ wa àníbà mọ́tòkà sọ́lá ìsọ pé ní ìdádóye àtẹlẹ àmọ́nà tẹ́lá fi ń lọ àmọ́nà láàrin báyìí fàǹtẹ́lẹ̀ sáà ẹ̀ máa retí kíni ẹ̀ máa retí àlìkìyàmọ̀ yẹ pé àlìkìyàmọ̀ súnmọ́ àwọn sọ ara béèrè pé káyífa ìdọ̀ àtùhà yá rọ́sọ́lọ́lá bóò làwọn èèyàn ó ṣe máa lọ àmọ́ náà lára anábì ní ìfà wùsídàtì umur ilà gáírì àhàlíyà nígbà tó ti ń gbé nǹkan fẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí. ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí nǹkan ló wà ń bẹ̀ ń ẹni tó jẹ oyè kan tí ò lẹ́tọ̀ọ́ sí ló wà mẹ́ ibi táyà yóò kọ́ ọmọ ọgá àbí kánsẹ́là àdúgbò ẹ̀ nọ́mbà rẹ̀ òun náà bọ́ sí ni ṣùgbọ́n ibi tó ti kọ́ bẹ̀rẹ̀ là fẹ́ sìn. àti òye kan sọ̀rọ̀ rárá láwùjọ làmọ́ náà rẹ̀ sí wá wà lọ́wọ́ wọn ní mọ́ṣáláṣí wa lọ́rọ̀ wá wà lọ́wọ́ wọn. subhanallah wọ́n á di pé ní wọ́n ń tọ́ àwọn èèyàn síbi tí ò da ẹni tí ó tọ́ ẹ̀rí ìkan náà bá akọni lọ́kẹ́ni wà gẹ́rù tó kọ́ yá mòrú nẹ́fà bí tó kọ́ yẹpẹ́ ní tí ò ní payọ̀ ọlọ́run olórí adébẹ́kì ẹ̀ payọ̀ ọlọ́run kí ló ń dún ṣe fún yẹn láwùjọ ẹni tó yẹ kó nípa yẹn payọ̀ ọlọ́run láàfẹ́ ẹ̀sìn ó lẹ́ kókó dúró dédé afá yìí lọ pé ní tọ̀bíìmù yòdáwì ọ̀rọ̀ rẹ̀ dàgẹ́ bí tọ̀bíìmù dókítà tó ń prescribe òògùn fáwọn èèyàn wá tọ̀bíìmù mọ̀rí ìlú awáwo dókítà náà òun náà jẹ́ kí ni aláàárẹ̀ irú oògùn wo ló fẹ́ fún yẹn kọ́kọ́ lọ wo tiẹ̀ ná àwọn tó náà fẹ́ tọ́ wa sọ́nà gan àwọn tó lámọ̀ ẹ̀ àwọn ẹ̀ náà fi ń lù wọ́n ṣebí táyà bá wọlé àwùjọ ibi láti máa gbọ́ ohun tí ó mọ̀ ẹ́ tí wọ́n ṣe rè bàtà náà ti wá bàjẹ́ ńkọ́ wọ́n ti pé ní àwùjọ yẹn ń bàjẹ́ sí yẹn pé tá a bá bí àwọn tí wọ́n tó àwùjọ ṣe léèlè tá a bá ń sọ àwọn olórí à ń sọ àwọn àfáyẹ́sì tí wọ́n gẹ́ la kọ́kọ́ àwọn lo quwwatul hujja ẹ̀rí wọ́n lo agbára ẹ̀rí àwọn olórí wa lo quwwatul sultan àwọn lo agbára kíni ìjó lórí ṣùgbọ́n tó lórí gan bá lo agbára ìjó lórí níta àfẹ́sì bá pàkíyèsí ni ìyẹn láti rí àwọn kùlàfà àwọn àfẹ́sì láyé àwọn àwọn àwọn kàlífà wọ́n yẹ fún àwọn àfẹ́sì ṣeré àwọn náà sọ fún ẹgbẹ́ ilé ìlú tán òun wà implement gẹ́gẹ́ bí ẹni tá a gbófin fún. ẹ̀rí kanú àkọ́ni ẹ̀rọ pé ní ìdákànnà rọ́ọ̀ì alálẹ́ àrídì sàkìtọ̀ ẹ̀rí ẹni tó ń dáná jẹ adáná jẹ bòròró àbí fúlàní tó ń da màlúù olóòtú ṣubú sórí ilẹ̀ yìí kílókù fọláàbò dalil àgbẹ̀nàmí àǹtàtàfà rọ́kọ káyọ̀ ló lọ bí tó wà lẹ́kẹ́ ni kó mọ òwò lókù kò sábẹ́rì tí ó tàn yẹn sọ́nà bíi tó tọ́ nkálukú náà mọ ẹ̀ṣin tó bá wù ìfàtà àwọn àfẹ́ ìgbẹ̀sìn náà ẹ̀ pé wọn tó wọn sọ́nà tó àkàbà fẹ́ mu títí fẹ́ mu gbóòsì àáfàá náà kọ́ wá sàdúrà bẹ̀rẹ̀ fún wọn àáfàá ní tó máa kì subhanallah ilé ìwà láwùjọ wa látàrí pé kò sí àmọ́ náà mọ́ kó tó wá kàtà wọn tí a gbé sultanu ọ̀rọ̀ agbára àlú fún tí ìbá ti bàjẹ́ nkálukú náà mọ̀ ẹsẹ̀ tó bá anábà muhammed rasulillah ìkànnì ọ̀sán àbáwá bá pé ọ̀fẹ́lẹ̀ yìí ọ̀fi dupò báyìí kó mọ mójútó nǹkan báyìí ọ̀fẹ́lẹ̀ yìí náà nípò báyìí kó mọ mójútó ọ̀fẹ́lẹ̀ yìí náà èmi náà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ sáfù àwa mùsùlùmí fún èmi náà nípò gẹ́gẹ́ tí ẹ mọ mójútó anábà lókè alátẹ́sàlù lè má ra má fi bẹ́ẹ̀lì kí yẹn fi ẹjọ́ lórí nbì kan torí pé ní ní ní rọ ẹ̀tùkà dọ̀ ẹ̀yìn mo rí kọ́ lẹ́ni ẹ̀ àmọ́ ẹ̀ ní nǹkan wa innaha yawma al-qiyamati khizyun wa nadama nǹkan yìí yóò máa ń fa ìdójútì fún yẹn lọ́rùn yóò sì fa ní tí yóò fi kábàámọ̀. àwọn èèyàn rárí wọlé ní títọrọ ẹsìn ní àti tọrọ ọlú kódà ń para wọn lé lórí ṣùgbọ́n tí wọ́n rẹ́dì láti tún àbámọ̀ ẹ̀ tí wọ́n ti tún ìwọ̀ yé ṣe àmọ́ fẹ́ẹ́ fi balẹ̀ jẹ́. kátó wá lọ bí ìwà táwọn èèyàn ń wù míì tó yàtọ̀ sí tọrọ àmọ́ náà ẹ̀rí bí ọtí mímu ìyẹn kọ́ àwùjọ wa ara ìta yẹn fi ń balẹ̀ jẹ́ ni ọtí mímu àyẹ̀wò mutí ọlọ́mọ sùpánù wa sálásì sọ fún wa pé ní ìnàmọ̀lẹ̀ xamúrú ẹ̀rọ tí mímu wàlìmẹ́yẹsìrì àti tẹ́tẹ́ títa ó gbalẹ̀ débi pé ń ṣí ṣọ́ọ̀bù fún ìbàjẹ́ ìgbalẹ̀ débi pé ní kí ọba sọ pé ní ọ̀ ìta àbájẹ̀bá yóò tó wọn pa yóò lajú ẹ pé tọ́lá lè yẹn ta tẹ́tẹ́ láyé ẹjọ́ o nígbà tó kúrò pé àwọn onítẹ́tẹ́ ni ọmọ fi ń bú yẹn ni ṣùgbọ́n ti fúra rẹ̀ láyé ti pé ó ń gba rẹ́gísítà lọ́wọ́ ìjọba ewubi tí bàjẹ́ dé láwùjọ wa ẹ tó gba rẹ́gísítà rẹ̀ lọ́wọ́ ìjọba yóò tó wá gba ṣọ́ọ̀bù bí wọ́n tọ́ta kẹtọ́tọ́ tọ́ta provision tọ́ta àwọn electronics bọ́ọ̀sì gba ṣọ́ọ̀bù tọ́ta àwọn gọbọ ìlú ní òtún gbà ayẹ̀tẹ̀ wa lè wá ṣọ́ọ̀bù ẹ̀ ibi tọ́ba fẹ́ ṣe tọ́ba fẹ́ mú tọ́ba fẹ́ ṣe àwọn practical lórí nǹkan kan sìn wọ èèyàn méjì tó gba bọ́ọ̀bù tira wọn tẹ́nìkan ta nǹkan tó tọ́ tẹ́nì fi ọwọ́ sí kọ́ ọ bóyá bọ́ọ̀bù mẹ́ta tira wọn ni eléyìí ta ọtí àbí eléyìí náà ń ta àwọn nǹkan míì tó tọ́ ẹnì kẹta wá sí àbájẹ̀bú kọ́ wá wò nínú mẹ́tẹ̀ẹ̀ta nǹkan ẹni tí ó mọ̀ ta jù ọ̀rẹ́ pọ̀ méjì àkọ́kọ́ yìí ẹnì kẹta tó ń ta tó tọ́ ilé yìí ó mọ̀ ẹ́ tọ́gbù kẹ̀ díẹ̀ ibẹ̀ lọ́ọ́ ti mọ̀ ọmọ ibi táwọn tí ìbàjẹ́ bá àwùjọ wa yìí ọlọ́run pé ní wal aslam ẹni máa mú jẹ́ pé tí n bá ti báyìí tí n bá mú nǹkan báyìí nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ ọlọ́run gbogbo ẹ̀ pátá mi ní amẹ́lì ṣèyítọ́ ní iṣẹ́ kíni iṣẹ́ èṣù ní fàjùtẹ̀nìbù ẹ̀jìnà sí làálà kùn tó fòlẹ̀ òun kẹ́lẹ́ bá gbèrè iná máa yòrí lu ṣèyítọ́ àyùnkè àbáyínàkùn la àdáwàtà wàlùbàgùdọ́ fìlìkàmùrì wàlùmẹ́sìr ẹ̀rí èṣù ó fẹ́

torípọ̀ nàìdá táwọn èèyàn ń ṣe láwùjọ wa lẹ́nu ẹ̀rí kábìtì mẹ́ńtìn tẹ́tẹ́ títa ókúnlẹ̀ bámú subhanallah wọ́n ti rẹ̀ ìmí ni òun fi táwọn ni ó kọ́kọ́ èyí ni ó kọ́kọ́ wọlé o èyí ni ó kọ́kọ́ eléyìí kódà àmì eléyìí ni ó kọ́kọ́ wọn wọ́n yìí ìwọ náà wàá wọn mi dá ti ń ṣe ẹjọ́ wo bọ́ọ̀lù ni ẹ̀ tẹ̀bí mi ò sáta tẹ́tẹ́ ẹ̀ ń ta tẹ́tẹ́ létí ẹ lójú ẹ wọ́n ti jòkó síbẹ̀. eléyìí náà nínú tí ó jẹ́ bàjẹ́ láwùjọ wa ni ẹ wo bó ṣe kọ́mọ̀ tó pè sáwùjọ tá ti ń ṣe ilé ìtẹ́ ti rọ́ọ̀nà lọ. àyẹ̀ ń mutí wọ́n ń ta tẹ́tẹ́ kákíyèsí ọlọ́run ní mìíràn amẹ́lì ṣèyítọ́ọ̀n iṣẹ́ èṣù ni fàjítẹ́nibú ẹ̀ jìnà sí làálà kó tó fìlẹ̀ ń kẹ́ lè bá a jèrè ìdúró pé tẹ́ẹ̀ bá jìnà sí nǹkan ẹ̀lẹ́dẹ́ kí ni ẹ̀ lè jèrè bí kùránì ti sọ fún wa inú ìbàjẹ́ tó wà láwùjọ wa rèé ẹ̀rí kátọ́wá kan zina ṣìnà ṣíṣe wàlá tẹkọrọ bù zina ọlọ́run ní ẹ má mọ́ sí náà bẹ̀lẹ́ ṣe inna wo ka fahisha tan n ba n wa ibajɛ lori le zina jɛ kan bɛ wa sa a sɛbi la a ma na ɔlɛ buru jai tɛn tɛ yan tɔ jɔnjɛ kɛ yan tɔ o na ni zina zina ti se o gba lɛla wa zina ti se eléyìí ɔrɔ kɛtɛ pé ni o tó wá sí tíyẹ̀dẹ̀ kan mọ́ pàápàá tíyẹ̀dẹ̀ méjì látara bó ti gbalẹ̀ láwùjọ wa to. ó gbalẹ̀ débi àwọn èèyàn ò rí láì dáná ó gbalẹ̀ débi báwọn èèyàn ò rí láì dáná káká ìdáná tọ́bárẹ́ nìkan tó jẹ́ lọ́mọ ọkùnrin tọ́gbà pé kò tẹ̀sí náà rí àmọ́ fojú wo pé irú ẹ̀yìn ti tún wà lórílẹ̀ ìtura kó gbọ́dọ̀ ni àníbà mọ́tò sọ́lá ó lè ní ara mi gbẹ̀yìn ẹ̀gbà ni pé àyẹ̀kẹ́lá lẹ́yìn wa á yẹ ẹ̀dá ọ̀rọ̀ zina zina ó dèkìní yóò wá pọ́nká gbogbo ẹni lóye ti ṣẹlẹ̀ ń sìn ìmọ̀ ẹ̀sìn kéré zina fọ́nká láwùjọ ọlọ́mọ sùnwánà wọn tala kò dé fẹ́ kí zina rí kó tiẹ̀ wà ńlẹ̀ rárá irun wa fi dí ọ̀nà rẹ̀ ní gbogbo agbègbè ọlọ́ni wà látẹ̀kọ̀rọ̀mù zina ẹ̀ tiẹ̀ gbọ́dọ̀ súnmọ́ zina nìgbè yẹ fẹ́ ṣe yẹn làwọn kankan fi jẹ́ ìwọ̀ fún wa gẹ́gẹ́ bíi mùsùlùmí ẹ̀rí alùkùlùwàtú mọ àlùmọ́rí àti làjìnàbíyà ìmọ̀ wà pẹ̀lú obìnrin àjòjì tí èsẹ̀ lẹ́tọ̀ ẹni èèwọ̀ ni kẹ́lẹ́bà mọ̀ pé islam gbé gidi sínú láì tẹ̀ sí ìṣe ẹni tó ń tí èsẹ̀ lẹ́tọ̀ rẹ̀ a rí pé ní wà àti ẹjọ́ wà ẹ̀rí kò sẹ́lòmíì pẹ̀lú yín. àdúrà wọn sọ sọ́lá ń sọ pé ní làyà kúlú àrọ́jùlú màlúmárì á ẹ̀rí ọkùnrin kan ò ní wá pẹ̀lú obìnrin kan ilà kánà ṣètọ́nù sàlẹ́sà ọmọ àyàfi kó jẹ́ pé èsù ni ó ti kẹta wọn àwọn káàmọ̀ kọ́ la rọ̀ṣọ́ wọn. irú eléyìí ànábi fi ń dín ilé ọ̀nà ìbàjẹ́ ni bẹ́ẹ̀ náà lànà sọ pé ní obìnrin ò gbọ́dọ̀ ṣe ìrìn àjò láì ṣe kí ni láì ti má haramu lẹ́gbẹ̀ẹ́ torí káfí dínà sí nẹ́nẹ̀ ni àtàbúrú mi tó lè ṣẹlẹ̀. bákan náà àná gbọ́dọ̀ wo obìnrin olóbìnrin láti tẹ̀mí onẹ́fẹ̀rẹ́ tànẹ́fẹ̀rẹ́ àmọ́ mọ̀ wo bèrè láwùjọ o fàyínà lákàlù ù láyẹ̀rí káyipójú ẹ̀ka jáàmù ẹ̀ lójijì náà ni àkọ́kọ́ ọlọ́mbu ẹ wà alẹ́ kẹsà ni àtọ́ba tí wọlé ẹ̀kejì ńkọ́ ó dẹ́sẹ̀ fún ọ. kí ni abẹ́lẹ̀ lórí gbogbo eléyìí òun náà ni pé ní ẹ̀sìn dínà zìnà mọ́ wa pé a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ súnmọ́. ẹ̀yọ́ àmọ́ yẹ àwọn àwòlárù zìnà tó ti kú táǹsì àwọn ọmọ ẹ̀sìn náà gbàtà àwọn afá àti ntú ayàtà kàfúnra ilé ìkẹnu sọ́ọ́tù rúùmù pé zọ́ọ̀rà lìfàtàlù fìlà àrùdì ẹ̀rì ìbàjẹ́ ti kúnlẹ̀ gba arínà àbá tó ti pé àlìfàtàlù yẹn pé àwòládù zina àwọn ọmọ ẹ̀sìn náà wọ́n àtọ́ bá ń bímọ tí ò sẹ́tọ̀ tó yẹ kán ṣe kí là ń retí nírú àwùjọ bẹ́ẹ̀ sẹ́yìn náà fà àwùjọ ṣe àwọn tó yẹ pé ní ọkàn kiri àwọn mọ́lẹ̀ náà ni wọ́n ti pàfà àfà lọ́mọdún ẹ̀kẹ́ yóò tó wọn kẹ́ ẹ̀ ẹ̀ dẹ́tí dẹ́kí ní ẹ̀ subhanallah lọ́mọ tí wọ́n toro ara wọn kẹ́ tó fẹ́ra wọn. àwọn ẹgbẹ́ ẹ̀yìn agbóná ti fúnra wọn mọ́lẹ̀ lẹ́yìn ẹni tí wọ́n gbà yọ̀ǹda rẹ̀ káàrí pé ní báyìí ló fún lágbájá ta ló fẹ́ fún yín ta ló fẹ́ fọ́ sọ̀yà pé òun ló lọ́mọ. ṣébi gómìnà kan ń tẹ̀lé ọkùnrin mẹ́ta káàkiri ẹnìkan sọ̀rọ̀ kan fún mi ò tán kejì náà ní báwo jọ wá ṣe rí i tó ọ̀rọ̀ sí náà ti gbalẹ̀ láwùjọ wa gẹ́ ẹ̀rí àwọn obìnrin náà àtọkùnrin méjèèjì náà jọ wà lórí rẹ̀ pẹ́pẹ́ ọlọ́run sì fi nǹkan yìí báyẹn ṣeré ọlọ́ni àzáni yàtọ̀ àzáni ẹ̀rí obìnrin tó ṣe sìnà àtọkùnrin fájìlìdò kó làwà àhìnrè mí àtàjálìdà ẹ̀rí ẹgbà ọgọ́rùn-ún ni wọ́n jẹ bílálà ọgọ́rùn-ún káyọ̀ rẹ̀ tí ìdí abilékọ ni o àyè àbátó ti wá ìdílé kọ ìyá tó yàn ti ilé kọ subhanallah la yọjà ní ti mọ́ra wọn ti jọ yẹran lálẹ́ ìdájọ́ tàwọn eléyìí kí ni àájú kò pa wọn ni. àwọn tó àwọn bá ti fẹ́ra wọn tó yẹ pé ní ọkọ ọdún ẹ̀kọ́ kò lè ò tí ì níyàwó obìnrin náà ò tí ì lọ́kọ jálìdà ìyẹn pé ní ẹgbẹ́ ọgọ́rùn-ún ni ẹ fún wọn wàlá ta àkóso kòfin ìmọ̀ ráfàtò ìdíni ńlá ẹ mẹ́jẹ̀ káàánú ṣe yí o lórí ẹ̀sìn tọ́lọ́ ẹ mẹ́jẹ̀ káàánú ṣe yí lórí ẹ̀ ẹ̀rìfàníyẹ́ ṣe àdó àbábá ọmọ tọ̀ ifá tún mílíọ̀nù mòmìnì ni ẹ̀yìn fáìtì àwọn èèyàn kan rí bíi bá a pé ó yá ẹ̀ máa ṣe wọn lẹ́gbà kẹ́lẹ́ bá àwọn ibi tẹ́ẹ̀sì gbé gidi náà débẹ̀ sí ṣùgbọ́n láyé mi ṣe fáàrí lẹ́ni olùdókòmìnì náà wọ afọkásọ subhanallah láti máa expose ara wa ìṣesí wa wá dà gẹ́gẹ́ bí ẹranko àwọn ẹranko níwọ̀n ìbúra wọn kódà ẹranko míì gẹ́gẹ́ ní tìjú tẹ́ mọ́ ń para mọ́ tabali olóńgbò ń sè tó bá fẹ́ yàgbẹ́ ẹ̀rí pé yóò gbẹ́lẹ̀ yóò mọ sọ yín gbà tẹ́ ẹ bá wò ní ẹlẹ́rìí yẹn kẹ́sì kó mọ tọ̀ láàrin yẹn láwùjọ wa àná yàgò sọláńgẹ́ bó ti rìn lẹ́nu hadith ibn abbas ọlọ́run ẹbí rẹ̀ kọjá níjọ kan wá ní àwọn èèyàn méjì tó wà nù sàárè yìí wọ́n ń jìyà lọ́wọ́ báyìí wàmọ́ yọ azabani nkẹ́bí kẹ́sì pé nǹkan ńlá kan náà ẹ̀ tẹ́lẹ̀ méjì yà ó ṣùgbọ́n nǹkan kan tán fojú di tán kàkúnú ẹ̀sìn tí bá ń tọ́ báyìí àárín yẹn yóò sì máa tọ̀ rí ẹlòmíì tó bá ra níbi mọ́tò tí gbogbo ìmọ̀ eré kọjá yóò sì máa tọ̀ ibi táwọn òjò wa ni ẹ wá ní ní òní pọ̀ ẹni tó rẹ táyẹ̀ bá fẹ́ múra ń sọ obìnrin kò sí múra tí ò lè múra tí bá ń jáde lọ gbogbo tó ẹ kó ẹ̀kọ́ ìsọkọ rẹ̀ ará àtàlù mọ̀ lọ sí fún sáwọn èèyàn tó ń ṣe fún yẹn ṣé tí gidi làwọn ni tábà wọn sọ pé bó ṣe gidi ṣé ìpín ní ìdìní wa pọ̀ látara àmúra tí kálukú náà mú subhanallah àyìnwá dàgẹ́gẹ́ bí ẹranko. anabiti ti sọ hadithi kan fún wa pé ní ayẹ kan mọ ẹbẹ tẹmí ò rí ṣùgbọ́n padà dé wọ́n ti wá dé ṣe o nù làwọn bèbí tọ́lọ̀ ní sáré sọ pé ní àríyátún kàfíyà wọ́n wà sọ ṣùgbọ́n ní òwò náà tún wọ́n tó ń táwọn tánwọ́ gbogbo ara wọn náà ti síta látara àwùjọ tó wá dé lu wa lẹ́ni ẹni tó lọ́n bá wá kọ́ mọ̀ ẹsẹ̀ tó ń fẹ́ ṣe wọ́n gbógun ti. àìní ogun tó ṣe láàrin ọmọ iléèwé àtàwọn ọ̀gá àwọn èyí tẹ́lẹ̀ ìfòfin ti kọ́ ọmọ lò jáàbù lásán ó dé wọ̀ kápò fífi sílẹ̀ inú ní kámọ́ mọ̀ rẹ́ni àbí kámọ́ ìjẹ́ yẹn láyé ìyí ìjẹ́ làmí pé ọjọ́ ọ̀la ọmọ yóò da ṣùgbọ́n ìwà àwọn skẹ́ẹ̀tì táwọn ọmọ sẹ́kọ́ndírì skul wọ̀ lọ́lẹ́ni wọn àrò ṣe ní ẹ̀kọ́ balẹ̀ o ṣùgbọ́n ká fi nǹkan borí ìyẹn lè wọ̀. a rí pé ní skẹ́ẹ̀tì obìnrin orí iṣẹ́ ni ó wà. tẹ bá ń gbọ́kùnrin ṣe kọ́sírù kó dé kókó sí àwọn èèyàn ta kó ka irúgbó ni ó ṣe wá rí kò ní jọ yẹn ó kẹ́ obìnrin tẹ́ fẹ́ àtẹ̀tẹ̀ gbogbo ẹ̀ ló àtúrákì yẹn tẹ́ wá ní kó ti dórí iṣẹ́ ńkọ́. ẹ omi tí bàjẹ́ jẹ́ láwùjọ wa ìtàn ìyẹn tó ń fi ń gbìyànjú lọ́wọ́ ń sìn á pé ní tiwa jáàbù tiwa bẹ́ẹ̀ láì rí kẹ̀kẹ́ ìgbìyànjú tó tún gbà lọ́wọ́ ń sìn òyìnbó làwọn ọkùnrin ó sì máa súnmọ́ra wọn tó ti ń pè pè sí pé ó gbọ́dọ̀ dòfin tó ti ń máa ń ráìtì ni ráìtì wa ni ráìtì kí ráìtì lélẹ̀ ẹ̀sìn tó fún yẹn ní ráìtì ẹ̀ dáadáa onílẹ̀kiri onílẹ̀kiri Islam ṣùgbọ́n rẹ̀ pé Islam ló dún yẹn lẹ́tọ̀ọ́ ni ẹni ẹni kóbìnrin mọ borí ẹni kó mọ jáde kó mọ sùkánù ńlá. ọ̀rùn kó dùn lẹ́tọ̀ọ́ ni. gbogbo ọ̀rọ̀ kan ní oníṣìíjọ́ o gọ́fúnà kan ní àwọn east pé ó rẹ̀ yàwó ẹ̀ òun àti yàwó ẹ̀ já wọn á ní yàwó yìí sọ pé kì í jẹ́ kóun jáde gẹ́gẹ́ bí first lady òun wá fún ẹ̀rí wá kó rẹ̀ ni àti first lady àti last lady tèbá àwọn ọkọ ló láṣẹ tọkọ bá ní kíyàwó mọ̀ jáde kò dún lẹ́tọ́ ẹ̀ ẹ̀tọ́ tí islam ṣe kíni tó fún mi. kí ni wọ́n fẹ́ lónìí pé àwọn kan wá dìde wọn ní àwọn bóun náà wọn kàn lọ́ọ̀yà yìí human rights àwọn kò bìnrin ẹja fẹ́tọ́ ẹ̀ ìrì tí bàjẹ́ wọ̀ láwùjọ ẹni ìtumọ̀ yẹn pé ní tó bá sọ kankan fún ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tí ò bá tẹ lọ́rùn ẹ̀ lè wá dìde ọgbọ́dọ̀ fún lẹ́tọ́ ẹ̀ káyipẹ́ yìí lè dìde kó jà fẹ́tọ́ ẹ̀ kí ló tẹ́ dìde fún ọmọ wa tó ní kẹ́mẹ́ lò ìjáàbù kẹ́jà fẹ́tọ́ wọn ṣé gbogbo ẹ̀ tó ń jẹ́ kí sí àìdá kó orílẹ̀ náà nìyí ìtọ́lọ̀ ń bá ṣe lófin gẹ́gẹ́ lẹ́rẹ́dì láti takò ìyẹn la mùsùlùmí gbọdọ̀ kóra wa níjànú a gbọdọ̀ dúró déédéé pàápàá jùlọ ọ̀rọ̀ sí nẹ́tà ń bára wa sọ yìí nítorí gan ni a gbọdọ̀ ewu sì wa ewu tó yẹ kí a sá fún ẹni gbogbo orúwà yìí ó láwùjọ wa yẹn ń wù ara rẹ̀ náà ni ìfitọ́lọ́run ṣàwádà ìfitọ́lọ́run ṣe yẹ̀yẹ́ ìtàpá tó fi ọlọ́run kọ́lọ́run sófin kẹ́nu mọ́ káwa lórí ẹ̀ fẹ́yẹ́ pé tó bá wù á láṣẹ mẹ́ ọlọ́dún àwọn káánẹ́ ní múmìnì kò tọ́ fún múmìnì kẹwàá lámùmínà ọkùnrin lóbìnrin ni dídà kọ́dọ̀ bọ́ wa rọ̀súùlù amọ̀rọ̀ tọ́lá àtòjíṣẹ́ bá dájọ́ á ń yakúnlẹ̀ láwọn lè kéyà rọ̀tùmínà àmúríhìn káwọn àti pé ìkan ló bá wa mú ìkan ni ò bá wa mú ẹ̀rìyí tó bá bá wa mú lónìí la fẹ́ ṣe ìyẹn tó jẹ́ kí bàjẹ́ tó pọ̀ náà lórílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run á di ntọ́ àkàkùn mọ́ ṣùgbọ́n káyé pófin ara wa ni a lè kàkùn jù tọ́lọ́run lọ sẹ́nìkan bá sàpá sófin iléeṣẹ́ kan àbí òfin inú fámìlì kan àbí òfin inú mọ́ṣáláṣí kan kódà kó yàtọ̀ sí tọ́lọ́run kàdàgà constitution lu wa ló sàpá sí àyè ó ti mọ dìde wíwà pé tọ́lọ́run ló yapa ìmọ̀tẹ́yẹ abẹ́yà pa tọ́lọ́run sí tó ṣe bàjẹ́ tóbi tọ́lọ́run jù àyè ní rí wọ́n á di pé tọ́lọ́ ò jẹ́ nǹkan kò bàbàrà mọ́ tọ́ba tó yẹ láwùjọ gan pé ìwọ gan lọ fẹ́ káwùjọ dá kéde ń tọ́nà láti táwùjọ ṣe torí ló dá wa òun ló mọ̀ wa òun tó wà láwùjọ wa sùgẹ́dì àsìkò ọ̀rọ̀ ìbádà tí ò àti àwọn bó làá ṣe ń jẹ sí wa àti àwọn ìwà tó wà gbogbo eléyìí náà kọntribútù sí ẹ̀rí olè jíjà ìdíwọ́sẹ̀ gbájú ẹ̀ àìtẹ̀lófin ọlọ́run bá lẹ́nu ẹ̀yọ́ àmọ́ fọ̀rọ̀ ọlọ́run ṣe eléyìí eléyìí wà láàrin àwọn àbá àtàwọn mùsùlùmí mi náà àti fòfin ọlọ́run ṣe eré kódà kéèyàn máa kílẹ̀ nǹkan ń tẹ̀lé nígbà téèyàn dúró sí bí o bá ṣe dúró yìí ó ní ká máa ka ẹ̀rí àpèjúwe pọ̀ yantirẹrẹ ẹni kíní kan sọ̀rọ̀ òjò kù hánilá ara rẹ̀ náà nìyí. kí a tó fi yẹn náà kún alìsìmá ìlàlìmọ̀ áàzìf ìmọ̀ gbọ́ orin ohun ẹnu létẹ̀ ní ti bá ara àbàjẹ́ kan láwùjọ ẹ wá ohun tó lórí kọ́ńtúrúbùtù sáwùjọ yìí ìgbà tí èsù sì ń lérí lé kanjọ sí ara tó fi lérí lé kan ni tọ́lọ́run sọ fún pé ní máa lọ pàṣẹ́físì mínú mọ́tàfàtà bíi sọ́ọ̀tìkì ìyẹn pé gbẹ́ni tó bá wẹ̀ mú pẹ̀lú ohùn rẹ ẹni gbogbo olùtẹ́kálukú ń gbọ́ yìí náà kì í ṣe ṣe ìtọ́ni ìyẹn lẹ́sí ní rí ọmọ gidi mẹ́ kí kàmá jura wọn ń gò kàmá mutí subhanallah ara àwọn àbàjẹ́ kẹta contribute náà ni ẹ̀ kẹta wá dé náà fẹ́ tún ṣe ọ̀rọ̀ náà dàbí ẹni tó fẹ́ fi ìgbẹ́ tó fẹ́ fi wẹ̀ tọ̀ kí ni ó tún tẹ̀lé sí ẹgbẹ́ ní olórí ìsìláàmù làwọn ìsìláàmù tí wọ́n dé ìtọ́rọ̀ fi lánàbì tó wá jẹ́ ìtọ́rọ̀ fi lánàbì ni wọ́n agbọ́n tánàbì sọ ànábì sọ pé ní àwọn èèyàn kan pọ̀ nínú àwọn ìjọ mi tó yẹ pé yẹsẹ̀ ìlú nílẹ̀ ìra ìsìnẹ́sì tẹ wọ́n fẹ́ sọ́dẹ̀tọ́ wà ní àríìrọ̀ afọ àríìrì tọkùnrin ògbọ́dọ̀ wọn fẹ́ máa wọ̀ wà lìmọ̀ áàsìfà àti ìmọ̀ ìlú ìtumọ̀ ẹgbẹ́ kẹrẹ́tẹ̀ tọ́ wọn fẹ́ sọ́dẹ̀tọ́ wọ́n tọ́ ń gbórí ayé lóyún ayé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkẹ̀kẹ̀ náà ni tí wọ́n gẹ ló wọ́ọ̀sì jù ẹnìkan béèrè béèrè kan lọ́ọ̀mí jọ òwúrọ̀ ìpọ́njọ́ di ẹni wọ́n nínú àti sọ̀díìkì àtọ̀gbẹ́sẹ̀rẹ̀ ìròyìn ló dáa jù no àmì ọgbà fún mi èyí ni ò dáa ṣé ìwọ ló tẹ́ pẹ́rẹ́ jù olóbèédèrè kódà ń ta gbọ́nù tètè rẹ̀ ni pé kò fẹ́ kọ́ mọ òun gẹ́gẹ́ kínní kò gbọ̀ òun mọ̀ pé lànà lòun di kò sábà tó lè gbọ́ àti pé ẹ máa tẹ lóbẹ́sẹ̀rẹ́ abàdà àwọn gan mọ̀ lára wọn ìmí òdòpọ̀ òun òun ló ní ìlànà ọmọ òun nínú bọ́tẹ́ ẹnì kejì ńkọ́ ẹ̀yin ó tún mọ bí ti wá àti kẹ́ ẹ máa tẹ̀lé torí pé ẹ̀sìn náà rí fáwọn ẹ̀sẹ̀ kejì àwọn fi ń ṣe ìsìnfikẹ́sìn lélẹ́yìí ntí ò dání ó wà nù ayé alukurani ọlọ́nu wa mina nnaasi ó wà nù àwọn èèyàn mọ̀ nyẹ́ sẹ́rì láwàlì hadith ara wa jẹ́ tó wà láwùjọ wa nani o láwàlì hadith nkéré báyìí ni ó mọ̀ rà sílé lìyùdí là ń sẹ̀bi lè la kó lè bá a fi sọ̀yàn nínú bìgẹ́rì ẹlẹ́mì láì nímọ̀ tọ́ba àbí pé kí ló ń ṣe ìwà yẹn tẹ́ fífà ha ùsùwà kí lè làwọn ṣe èrè náà nì ẹ̀ẹ́mọ̀ ẹ̀ ọ́n náà ń láwàlì hadith ẹ̀tọ́ ra kẹ́sẹ̀ ti àwọn lónìí ó kó sí eré yorùbá ó kó sí nígbà tó ṣe ké eré yìí náà lọ́tìrẹ́ tó sí alẹ́ ọgbọ́n ló ń kọ́ ẹ̀ o àìmọye sáì tẹ́lẹ̀ mi ìran ibi tó ṣe kí ni tó ti kọ́ nínú ẹ̀sẹ̀ tó ń bá àwùjọ wa jẹ́ lónìí làwọn èèyàn náà wá. àwọn anáà ń ṣeré ó kàn lọ́gbọ́n ẹnìkan ó ṣe ìyàwó ẹnìkan ẹjọ́ tilẹ̀kùn mọ́rí ẹjọ́ sùn lórí bẹ́ẹ̀dì ó kàn lọ́gbọ́n subhanallah. ọ̀gbọ́n ni ó kọ pé ìwọ àti ọkọ ọlọ́kọ ẹjọ́ sùn ọkọ yẹn lọ́gbọ́n àní mùsùlùmí tó ti ń fẹ́ bọ́lí ilẹ̀ tí ó mọ̀ ẹ̀yẹ ẹnìkan wà ló sọ̀rọ̀ àwọn agbé kinní kan lè rí ta pé àti òbá fẹ́ bọ́ yẹn ni àwọn ajẹ́ ti mu jẹ́rẹ ìwọ́n lè ti pé tí òbá fẹ́ bọ́ ọwọ́ lọ fi ń ṣeré ayé fi yẹn ṣeré o àbíkọ́ ẹnìkan ló fẹ́ nìkan àdìsí kan wà bẹ̀rẹ̀ fún àfa sọ̀rọ̀ lórí rẹ̀ ẹni sàlásà tó nǹkan mẹ́ta kan wà jídù ọ̀nà jídù serious lórí ẹ̀ seriousness ni ó mọ̀ jẹ́ ẹ̀rí serious ni ó kọ́mọ sọ pé ìwọ ni ìyàwó mi kọ́rọ́ obìnrin kankan ní ìyàwó mi àwọn àìsí yẹn ṣeré o àìgbẹ́sìn yẹn ń bí ní o káìpọ̀ lọ sọ nílùú ẹ̀sìn pé ìyàwó mi ọ̀ sọ bàbá rẹ bá gbé ẹdẹ kọ́ọ̀tù yóò sọ ibi tó ti fún ẹ kódà kó jọ ọmọ kékeré tó ń pẹ̀ lẹ́yìn. láwọn ọmọ fọkàn ìyàwó ara ń kọ yín lọ́gbọ́n èyí ò kọ́ yẹn lọ́gbọ́n o tó o bá fẹ́ kọ́ gbé wá kí sẹ́ẹ̀tì wá sí tó bá fẹ́ gbọ́ gbé kùránì sí kéde sí gbogbo kálukú ń gbọ́ nulẹ̀ wọ́n fọ́n tó ń kọ́ntribútì sí bàjẹ́ tí òdà eré tàn máa ń wò àìmọye eré kéré wọ́n kàn lọ́mọ kan fẹ́ẹ́ bá pléènì lọ ní kálukú padà à ah, bó ló ti gbọ́n ọgbọ́n kan ní ẹ̀bọ́ eré ló ti kọ́. gbogbo orílẹ̀ yìí là ń pè lọ́gbọ́n nǹkan tí wa o ilé mùsùlùmí tá a fi ń tokọ́ yìí àìgbére kéré sí ibẹ̀ fọ́ ká ní ẹlòmínì ẹ̀ kódà eré yẹn ti da ìfà tó ń tẹ àfa ń bẹ̀ wọ́n ní àfa pé ọ̀rọ̀ yẹn ẹ̀ máa fà tó ṣe àfáàtì tó wọ́n sẹ́yà aláìdálé iná alùsùn náà fún ẹni kankan ní kankan o kò bá ẹ̀kọ́ òwe láwà ní ọ̀pá ọ̀pọ̀ ogun tí ò bá dáa kò sí kíni kò dáa náà ni ẹnu ká ayélujára gbogbo kẹlẹ tó ń takò ẹni tó ló kẹyìn afá yìí ó ti sú mi ṣèpá afá rẹ̀ náà tó sùn mẹ́ afá tó wọ́n sẹ́ àwọn pé kéfèé rí nìyí náà lóògùn gbàtẹ́ kó wọ́n ti ọlọ wò tọ́ gbantógbàgbọ́ lọ ní àkọ̀dé káfárá bímọ ó sì rà la Muhammad wọ́tọ́ lọ lu ẹni tó wá ń ṣe gẹ́gẹ́ ńkọ́ tó wọ́n pírẹ́tì ẹja fin tí ò dálẹ̀ ìsìláàmù tó wa ẹnu rò pé bóòlù yóò ti ẹ̀jọ́ yẹn ayé tí ò bá wọn ṣe gbogbo kẹyẹ ìgbà yẹn gẹ́gẹ́ láyé dùn. torí pé gbogbo eléyìí pátipàti ó nu àwùjọ wa ẹbí tábánikà máa sọ lọ àsìkò lè gbà wá ṣùgbọ́n ká wá sọ orí pa nǹkan yìí láwùjọ wa orí pa rẹ̀ náà ẹni pé bá a ti sọ àti rí nínú táǹsọ yóò dá àwùjọ rú ni fàfádùn làkídà yìí tá a gbogbo tákìdá ọba tiẹ̀ sí kò sọ̀rọ̀ láwùjọ gbogbo ó dàrú náà àdìsọ́kàn ò da kò sẹ́ni tó láníyàn rí síra wọn tọ́lọ́n kéré lẹ́mí àwọn èèyàn ṣíṣe àdìsọ́kàn tí ò dáa yóò jẹ́ kí ìjọsìn náà mọ́ lálàáfíà gbogbo wa táwọn wù yìí yóò kọntribútù sáwùjọ ìrìn sọ fún wa pé ní takù fìtínẹ́tàn ẹ páyà àwọn fìtínẹ̀ kan látùtù ìbánilẹ̀dínà bọ́ra mọ̀ mí ń kún xasọ̀ tí wùrẹ́ bá dáwùjọ òun sàn tán nìkan náà mọ̀ faragbá àfitínà tá ń bá yìí láwùjọ wa yìí sẹ́yìn tá ń wù nìkan ni ìwọ tó ń ṣe náà máa fara gbá ń bẹ̀ yẹn lọ́wọ́ fi ní kẹ́ ẹ páyà fìtínà kan tẹ́ pé kò ní mọ lórí ọ̀tẹ́ dálẹ̀ mọ́ kò ní mọ lórí tiwọn o lórí ọ̀tẹ́ dálẹ̀ ẹ̀rí ìrẹ̀pọ̀ mi wà bẹ́ẹ̀ pé àmẹ́nu àbí idẹ́ ṣíṣe ara ọ̀rọ̀ ẹ̀bọ tó wà láwùjọ wa nánu ẹ̀rí ń bá ṣe dáǹsì á tún wá ọ̀kan náà afáàní ká máa pè ní dánmọ́ torí àwọn olùkọ́ tó ń ṣe màjíìkì ni wọ́n sọ ìdẹ́ ti ṣe àwọn alásàtì ọ̀dọ́ ta ló pọ̀ sí púpọ̀ lọ́dọ̀ àwọn afá abẹ́tà náà ń gbé tí wọ́n lẹ̀ tí àwọn yẹn lọ wò rẹ ẹ̀rọ ẹlẹ́bọ̀n gbogbo torí kò sẹ́ni tí ó ṣe dán tí ò ní lo àlùjẹ̀nu èyàn ti ní lálùjẹ̀nu àbíkó kó ṣe nǹkan ìjọsìn fún ìjọsìn bá ti fárí jẹ̀nu ẹni pé ọ̀pọ̀ ẹran fún ni ọ̀ ṣe nǹkan fún ni ọ̀ gbé nǹkan sórí ta gbogbo pé àwọn èèyàn gbé nǹkan sórí ta kí ló pinlẹ̀ rẹ̀ wọ́n fẹ́ lo àlùjẹ̀nu àyẹ̀wò àdì má nìkan lọ́wọ́ wọn. ọlọ́ni wa iná òkà náà rìjà alumina ins ẹ̀rẹ̀ àwọn àlùjẹ̀nu kan náà ń tà sí rí àwọn èèyàn yìí wọ́n ní àwọn èèyàn kan wà nú àwọn èèyàn yàhùdúnà bí rìjà alumina jẹ́ni ibo

ìkọ́ yẹn ti lásán kíní kan Òṣogbo ni bàbá kan wà òtún ya Ọ̀yọ́ ló wà Òṣogbo Ìwó ló wà o ti mọ káàkiri torí ẹni tí ti gba kò ní ní ìsinmi láwùjọ ní ìsinmi agbọ́dọ̀ jẹ́ kí wa dà ewu ọ̀rọ̀ ẹbọ tí o sí àbí ọ̀rọ̀ ọ̀rọ̀ àìdúró ti tọ́lọ́run ọba tó wà láwùjọ wa òun náà ni gbogbo nǹkan wà á dán gbogbo nǹkan ò dánmọ́rán ọlọ́run sọ̀rọ̀ kan nínú àyà ìkùrán ó fi ìlú kan ṣàpèjúwe kí lọ́lọ́run fi ìlú yìí ṣàpèjúwe kí gbogbo ìlú kọ̀ọ̀kan náà máa mú tiwọn bẹ́ẹ̀ ọlọ́run dọ̀rábà lọ́wọ́ mọ́sálàn ọlọ́run ṣàpèjúwe fún yín ní sọ́ọ̀tún náhàl kọ́ríyàtàn ọlọ́run ṣàpèjúwe ìlú kan kánẹ́tì àmínàtàn ìlú ìjẹ́lu fọ̀kànbalẹ̀ mùtùmọ̀ínàtà ọkàn wọn balẹ̀ kò sí nira ìjẹ́ ẹ̀mú wọn wá ń bá wọn ní gbogbo ààyè tẹ́bá ti fẹ́ ìgbàtán kí ni ẹ kẹ́ máa ti fọ́lọ́ kẹ́ máa dúpẹ́ ìgbàtán kọjá àlà ọlọ́ni fàkàfàrà bí àánì ọmọ ìlà ń bá ya pa sí òfin tọlọ́run ń kẹ́yìn sí tọlọ́run ń bẹ̀rẹ̀ sí ìbàjẹ́ lórílẹ̀ fa àbákọ̀ òmùlọ́rù lìbáfà lìjúrù wàlùkàwò ọlọ́run wa dá ìyá ó dá sọ ìyá fún wọn ìyàwó ìyá àìnífọ̀kànbalẹ̀ àtibí ọlọ́run ti sọ̀rọ̀ inú quran ẹja wo ìlú wa yìí pẹ̀lú àyà yìí kí àwọn bó ṣe bọ́ra wọn rẹ́gí nígbà táyà yẹn kọ́tọ́ lọ́hùn ìyá mélòó ló ń jẹ wá ìyá àlìjú ebi ẹlòmí lè lóun ní kọ́ fọkàbalẹ̀ wọ́tọ́ bá ní fọkàbalẹ̀ díẹ̀ wàá sì rí pé inú ebi wọn á wá ẹlòmí lè lè à ebi òpè mi à ìkátá jẹ́ wa lé àmì mílíọ̀nù tó ti kó lówó òlu ẹni tó bá ti kó tó ń bi òpamọ́ ìkejì ó ṣẹlẹ̀ sí tó lè jòkó bá àti jòkó ìkan ó ṣẹlẹ̀ sí subhanallah ọlọ́ni fa àzáfọ̀ allah libasa jó falkaw ṣùgbọ́n kí ló fà torí pé ní wọ́n ta ṣe àgẹ̀rẹ̀ sófin ìtọ́lọ́hún ni tí ẹ bá ti ta ṣe àgẹ̀rẹ̀ sófin ìtọ́lọ́hún tó ń ṣe bàjẹ́ lórílẹ̀ òun náà ní gbádùn lẹ́lẹ̀ yẹn torí ọlọ́ni iná àrùdọ́ ilẹ̀ tẹ́ ń yẹ yẹrí tó ìbáàdì àkọọ́lẹ̀ fún ìnáwó tán jogun rẹ̀ tẹ́ lè ṣe bá ṣe fẹ́ mẹ́ ẹni ìbáàdì àwọn ẹrú mi sọ́ọ́lì fún ìtọ́jẹ́ ní ire ni kì sẹ́ni bíi.

tẹ̀rẹ̀tẹ̀ ọlọ́run pé tọ́lọ́ nìkan ni ó lékè kẹ́ẹ̀sì ìsìn náà bó ti yẹ kẹ́ẹ̀sì irú kíta rí àtàǹsọ lẹ́ẹ̀kẹ́ náà ti kálukú dó bó ti yẹ kó jẹ́ ìwà wa ó jẹ́ wà mùsùlùmí ẹ̀hán àti wàá dúró déédéé wa kí ni wàá tẹ̀lé yàrá sóró kùnú lọ. ọ̀nà òsè wa ṣe kéde ọ̀nà òsè wa ràn wá náà lọ́wọ́ but bílù bí gbogbo ẹ̀ torí náà la fẹ́ kórí òkè láti fẹ́ lọ yí padà kò ṣeé ṣe bẹ́ẹ̀. ọlọ́run wa máa ń pè é ìwàlà àlékún bẹ́ẹ̀ náà lórí táyẹ̀ fún yóò jẹ́ ẹ bá jẹ́ lùfẹ́ lọ ẹni tí ó mọ ẹsẹ̀ náà tí ò ń jẹ́ kẹ́yìn náà gbádùn ayé náà lẹ́rù ẹja fi rírà tàgbọ̀júwe bí kálukú ṣe ń lo àlùmọ̀kọ́rọ́ yín èrú ọjà tó tọ́ àti tí ò tọ́ iṣẹ́ ọwọ́ tó tọ́ àti iṣẹ́ tó ṣiṣẹ́ ìjọba ọ̀nà àlùbáríkà yẹn náà wàá dà ń bẹ̀ ìlú wa tó wàá dà bẹ́ ebi náà la tó bá ń bẹ̀ kò sí ná kò sómi kò sí lèwe kò sí èrò ìlera torí pé n ta àfọwọ́ fàánù fìtínà tọ́lọ́ ní kápáyà mi tó bá ṣẹlẹ̀ tán táyé bẹ̀bẹ̀ ló téèyàn bá jáwọ́ ń bẹ̀tọ̀ lójú bẹ́ẹ̀ lọ. àyẹ̀mọ́ rẹ̀ pẹ́tẹ́ bá ti dúró tó o bá ti ṣàìdá ẹ̀fọn yòókù lẹ̀ àfàwálà tiẹ̀ náà ti pọ̀ jù bí wọ́n láti dá ń tẹ̀ à jẹ́ kó mọ pẹ́ni tó ń ṣàìdá náà o torí pé tí a bá dé ìyá táyé gbogbo àlàájọ jẹ́ o. ìyẹn là níbi àwọn ọ̀sán náà sọ àdìsí kẹpa ṣé gbogbo yẹn ní yẹn pé ní ó fi sọ àdìsí kan nípa pé ní tabara la ìdáta káwọ́ kó gbogbo aláàjì ìyá rẹ̀ ẹ̀rí anábì tó bá dìgbà yìí ìgbà àwọn kan náà pa wọn rún àwọn sábà ń ká wàfíì ń sọ ẹ̀hún àwọn ẹni rẹ̀ níwàá mẹ́ anábì níbẹ̀ ni ìbàjẹ́ ló ti káàkiri ṣùgbọ́n dáadáa tí wọ́n yẹ tó bẹ̀ yorùbá àtúnà alàlẹ́yà ti mọ̀ àníyàn wọn tó wá da ọ̀run ló ti wúlò fún wọn ṣùgbọ́n ayé kálukú ló jọ jìyà rẹ̀ tó yẹ pàwọn aláìdáná pọ̀ lórílẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó da bá pọ̀ lórílẹ̀ táwọn aláìdá bá kéré tí ìlú bá da tó yẹ fáwọn ẹni rẹ ló wà mẹ ẹlẹ́ẹ̀dá kí ló ló mọ̀ ṣe yóò mọ̀ jàǹfààní kó tó wà lọ jìyà rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ náà ní táwọn aláìdá bá pọ̀ láwùjọ yẹn la gbọ́dọ̀ fi fọwọ́ gbà tèmi mi ti dá tèmi tèmi mi ń sotọ́ tèmi àdìsọ́tọ̀ tèmi dá bẹ́ẹ̀ ni ìyá àtàyé táwọn aláìdá bá fa nǹkan tó ní mọ̀ jẹ́ alẹ́ bí wàá sọ̀rọ̀ sọ́lá ó àwọn tó wọn ń sálẹ̀ àwọn àwọ̀ ẹ̀fọ́ ìlú wà lẹ́gbẹ̀ẹ́ omi ṣùgbọ́n òkè náà gbómi sí àwọn wà mọ̀ lókè lọ́mọ bomi ní gbogbo àwọn tí náà wà lẹ́gbẹ̀ẹ́ odò yìí èyí tá a fi ń lo òkè kí ló ń dí tá mú ọkọ̀ ojú omi ká dálu ká sì mọ̀ bomi ní ìsàlẹ̀ wa àlẹ́bí tí tọ́ba dẹ̀wò tí wọ́n tó pé bá lókè eh, ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀dínwó ẹ̀yin lẹ́wọ̀n sálẹ̀ tọ́ba dẹ̀wò tọ́ba lu àtẹ̀ntọ́ wà lókè àtẹ̀ntọ́ wà sálẹ̀ náà ṣe kí ẹ̀ ń bà lọ àlẹ́bí bá pèjú wa ti jẹ́ láwùjọ náà gbọ́dọ̀ dákẹ́ lórí àìdá tí àwọn èèyàn ń ṣe àìdá pọ̀ láwùjọ wa tó yẹ kí a kéèké ẹ̀rì àdéhùn kan wà tí alẹ́bàá Muhammad sọlọ́lá àgbàlá ti pè á sí àkéèké ọ̀rọ̀ kan náà nípa tó ní ṣe pẹ̀lú àìdá tó wà lórílẹ̀ ànábì jí ànábì wa láàárọ̀ ọjọ́ kan lẹ́ni tí ó ń payà wọ́n abákan náà ìyàwó rẹ̀ tún jẹ́ Zainab bintu Jahsh anabi ni la ilaha illallah yẹ kí ọ̀rọ̀ yẹ kú jẹ nǹkan yàrá fún anabi pé wáyé ló lè làárọ min sharri kọdìkítàrọba ìyá ìyá kan tó súnmọ́ kẹfẹ àwọn àwọn lárúbá àwọn ọmọ ṣe ìyá kan súnmọ́ wọn tí ó ṣẹlẹ̀ sí wọn fọti haliyam min rọdmi yàjújù wa màjújù yẹ kó fitinà yàjújù wa màjújù àwọn èèyàn kò yígbà pé nítorí súnmọ́ àlejò á mú ìka àkọ́kọ́ àtẹkẹjọ ìgbà pẹ̀lú yàtọ̀ bá ti sí fìtínà ni èyí tí ó padà jáde nígbẹ̀yìn ìgbà ẹ̀rí. kọ́lá ìyàwó Zainab wa sọ pé ní kóòtù mo sọ fún ànẹ́bì pé ní anúhùlá tí wọn apá wa run ni wà fínà sọ́ọ̀lì ohun táwọn ẹni létí wà àwọn ẹni létí wà lórílẹ̀ ìyàtọ̀ ní bọ̀ ìyàtọ̀ táwọn ẹni létí wà ànẹ́bì ní kọ́ọ̀lù náà àwọn ẹni rẹwà ìyá yìí ti ń bọ̀ ìta kásùrà lẹ́kábàtì nígbà táyì dábàá ti pọ̀jù dáadáa lọ lórílẹ̀ nkàlùkù ló jìyà rẹ̀ nígbà táyì dábàá ti pọ̀ lórílẹ̀ ìyẹn ló fà tẹ́lẹ̀ pé ní a gbọ́dọ̀ tún ra wa ṣe a sì gbọ́dọ̀ tún àwọn èèyàn tí àbámọ̀ náà ṣe ká gbìyànjú láwùjọ wa kàtà fún àbúrú ẹ̀rí ìkànnà àfẹ́sẹ̀ tó jẹ́ ibùnà àrọ́bì ó ní náà fi halaki sọ́ọ́lì máa tọ́lé albayan bí a nà lè ká yìí yáhàlákù bihalaki sharir wọ́n ní ọ̀rọ̀ yìí lálàyé inú torí pé ẹni irin náà òun náà yóò mọ̀ bá ẹni ibi yóò mọ̀ bá lọ nígbà tí ìyà yìí bá dé torí pé ní ìyà àfọwọ́fà àwọn nǹkan ni tí gbogbo àwọn òjìjọ jìyà ẹ̀ sáà kíyèsí so ilé ìlàbí sọ fún wa pé ní ká gbìyànjú láti túnra wa ṣe pàápàá jùlọ yìí tó fa ìyà ìdájù lórílẹ̀ òun náà ni ọ̀rọ̀ ṣíríkù ẹbọ kásáfẹ́ bọ kásọmọ àfẹsẹ kásàlàyé tí ń jẹbọ fún wa ẹlòmíì lè rọrùn pé nǹkan míì ti la ẹbọ lọ tẹ pé ní o ti la ẹbọ àìmọ̀ yorùbá tẹlómi ń ṣe àmì àjò ní àjò àjò náà lẹlòmíì ti ń pè é tẹ pé ní ibi tí nǹkan yẹn ti gbé déwájú Ọlọ́run àyè tí o ti jìnnà ni bákan náà ìjọsìn wa kí á kíyèsí tàbíjọ ti ànábàá mọ̀fọ́tà sọ́lá ẹni tí ò bá ti jẹ́jọ́ sí ká mọ̀ bá wọn lọ́wọ́ sí à à ń ṣe yíra ni à ń ṣàdúrà kan tí kò ní kíní kan subhanallah kódà ó débi àdúrà ọjà ọmọlú làápàlà àbò mú gbogbo wẹlé ara òbí lè jẹlẹ tó ní bá ń ṣe lẹ́yìn ibi tá a ti ń rí tọrọ kọ́bọ̀ wa kájẹ́ kó bá tẹ̀sìn mu fúlàmù odindi ni mọ̀jẹ̀ alágbọ̀yé níbi ọ̀rọ̀ ìjọsìn bóòlù ọtí ń jọsìn bóòlù àdìsọ́kẹ̀ wáyé pé ní ọkàn bíi bóòlù ọtí jẹ bóòlù ọtí mu kọ́mọ́ àwọn kíní fúlàmù wí lórí ẹ̀ àbíkọ́ wá rí tí islam wíkọ́ tó wá ṣagídí ọ̀rọ̀ yẹn dàgẹ́ bí ọ̀rọ̀ kẹfìrí ni tọ́lọ̀ àwọn yahudi tọ́lọ̀ ni yúmi nínú bíbá ní wàyẹ kúrú ní bíbá ní apá kan náà gbà gbọ́ èyí tó fẹ́ fọ̀rọ̀ èyí tí ò fẹ́ fọ̀rọ̀ àgbàgbọ́ náà iṣẹ́ rẹ náà ọgbọ́dọ̀ wo òfin ẹ̀sìn tó dé ìwọ tó ń ṣiṣẹ́ ọwọ́ ìwọ tó ń ṣiṣẹ́ ìjọba ìwọ ń ṣiṣẹ́ kátàkárà kódà ìwọ tó wakọ̀ ọgbọ́dọ̀ wo òfin tó ṣe kíni tó dé gbogbo ẹ̀ lólófin tabalolo tirafiki gbogbo ẹ lóní bẹ́ẹ̀ sì ṣe gbé kalẹ̀ pátápátá tí ò sí àwùjẹjẹ fún bẹ́ẹ̀ so ẹni tí o fẹ́ bá fẹ́ kọntribútù sí bàjẹ́ gbogbo aspect ni ó ti da ṣùgbọ́n ọdá afẹ́gá àfáàyàn dá nínú kíkí ó dáhùn gbogbo ẹ̀ ìwọ́n bọ̀ ṣe ń tajà ó yàtọ̀ sí islam ṣe gbé kalẹ̀ ìwọ́n náà ń bọ ìwé wọ́n máa ń kọ́ rìsíìtì téèyàn rà ẹni máa ń kọ́ ìwọ́n náà ti bá a kọ́ ìwọ́n náà aláìda tó bá sọ pé aláìda láwùjọ tó bá ti mú lóṣèlú àmọ́ ṣe kíni àmọ́ mú wọn náà ṣùgbọ́n kan náà ni ti ìwà Hmm, kájínà sí ti ìwà tí islam fọwọ́ sí kájínà sí irọ́ pípa kájínà sí ìsìnlẹ̀ ṣíṣe kárìnrìn islam ká sọ̀rọ̀ islam bákan náà ká jẹ́ kí ìmúra wa kó jẹ́ ìmúra islam ká sá fún ọtí ká sá fún zìnà ká sá fún àgbèrè ká sá fún ìmọ̀ yẹpẹrẹ àwọn èèyàn gbogbo tí ẹ̀sìn ò bá fọwọ́ sí gbogbo eléyìí náà ló kójọ tó kọ́ntribútù sí ìbàjẹ́ tí à ń rí ní àwùjọ abẹ́lẹ́ ọba sùpánà wa etí aṣọ kí ó ṣe ní okùnfà dáadáa fún wa ìtókù díẹ̀ káàtó kọ́nọ́mọ́tà fi orí wa jì wá orí rẹ̀ jì wá kó ṣe wá ní inú àwọn mùsùlùmí tá lè mọ tó nǹkan ṣe àwọn táwọn ẹbí ṣàdúrà fún ànábi ṣàdúrà fún àwọn mùsùlùmí kan pé ànábi ní bàdà àlè ìsìlámù gẹ̀rẹ́ ìbáni ìgbà tí ìsìlámù dé níjọ sí ó dé níde àjòjì ẹni tó bá ń ṣe ìsìlámù nígbà tí ìsìlámù bẹ́ẹ̀ dé àwọn ọmọ yọjú wo láyé ànábi ta èwo ni mò ń mọ̀ ń wá èwo ni a tún ṣe yìí ẹ̀rí ẹni tó bá fẹ́ ṣe ìsìlámù bá ń ṣe mò ń gbà ń gbóyà ìsìlámù padà wá gbalẹ̀ gbogbo yẹn padà ń ṣe arábìnrin wa sàyà ọdún gẹ̀rí bá ń kàmọ̀ bàdà ẹ̀dúgbò ti pẹ̀rẹ́ ń jọ́sìn yóò padà bọ̀ wá di àjòjì náà o ó ti wá di àjòjì ní àbí òdi àjòjì tó o bá tẹ̀sí mo ti ẹ̀kọ́ sí ẹ̀rọ fámìlì ó tẹ̀ ẹ́ lẹ́nu ká irú wo lọ́mọ ìtọ́ agbéwá yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ sọ ẹlẹ́nu ká irú wo ni a tún ṣe yìí àwọn ará bíi iṣẹ́ yóò sọ ẹlẹ́nu ká ìbolo àti gbé tiẹ̀ wá kó lè lóyún òtí ẹ̀ ní bá tẹ́tẹ́ ìbolo ti gbé tiẹ̀ wá ní à ẹ ti tún bẹ́ẹ̀ sí mí ni ẹlòmí ò mọ̀ pé ó mọ̀ pé ẹ̀kan pé yẹn ń kẹfì kò mọ̀ pé òun yẹn pé òun pé yẹn ń kẹfì rí tó dé bá wí pé ẹ̀sìn mélòó ló wà kí ló ló sọ yóò ní islam ní nítorí ìgbà tó bá ní mo gbẹ̀sìn mí ìtumọ̀ yẹn pé mo ti kó nu islam subhanallah ẹlòmí ò rún yẹn pé ti tún gbẹ̀sìn mí nìyẹn pé ẹ̀sìn òótọ́ yẹn gan ó ti di àjèjì lọ́dọ̀ àwọn èèyàn àlejò á ní ìjájòjì yẹn mọ̀jẹ̀ kó jọ ẹ lójú o túbà lè lògbòrò bá oríire kó mọ báwọn tẹ́ bá ń fojú àjèjì báyìí wò alẹ́ sínú yusuf lè fún òun àwọn tẹ́ mọ̀ tún nǹkan ṣe isa afasada nurse nígbà táyẹ̀ bá ṣe kí ni tó bá ti bàjẹ́ rìwáyà mi wá pé isa afasada nurse nígbà táyẹ̀ bá ti bàjẹ́ wo wá ní ìrìn ìrìn ká ibi táyé bá ti yí sí láwọn yí sí ṣé àbájẹ̀bú ló kún yẹn kájọ máa tà téèyàn bá tà yẹn sìn àbí kẹ́mọ̀ sòwò kẹ́kọ̀ọ́dà téèyàn bá ti bá èèyàn lé lówó bí gbogbo yẹn ṣe ń ṣe náà nù ìwọ dúró lórí ọwọ́ yẹn náà ni mùsùlùmí gidi nu tó o fẹ́ kọntribútù sí bàjẹ́ láwùjọ àlébi iṣẹ́ àdúrà fún wọn sábà wà bẹ́ẹ̀ kóyà kan mọ̀ wẹ́ lálejì pé à ah, bóun ti wá rí láàrin gbogbo ọjà yìí ṣé orí dáadáa sáà lọ wà àlébi ṣàdúrà fún ẹni tó bá rí bẹ́ẹ̀ kí ìjì ayé tí ò dé kíní tí ò gbé lọ káná gbìyànjú káná wà náà mùsùlùmí tí ó mọ tó nǹkan ṣe ẹ̀rí ká mọ̀ òbí tọ́pọ̀lọpọ̀ yẹn sọ lọ irú àwọn tó ti tún nǹkan ṣe báyìí lè kéré láwùjọ ni wọ́n wà àlébi ní látà sálùtọ̀ ìfàtòmìnì ummatin kọ ìmí náà lẹ́la hàkì ẹ̀rí àwọn èèyàn kan náà láyà dúró mọ́ kàtàlà káwọn yẹn yẹpẹrẹ wọn láwùjọ kẹ́kọ̀ọ́ ìwọlẹ̀ ẹgbẹ́ wáyìí kama bẹ̀rẹ̀ lọ́wọ́ tí bàjẹ́ táwọn èèyàn ń ṣe kò bá ṣe ṣìnà kò bá mutí ẹni tí ò bá mutí sí lọ́wọ́ àmì ìdájọ́ ń kọ́ra wọn nìkan eléyìí lajú ẹni kò lajú ni. so wọ́n bá yẹ pẹ́rẹ́ rẹ̀ tẹ́bù kò ní kan kò kan wàhálà mẹ́nu kàlá fún tán yapa rẹ̀ kò kan ànábì ni irú àwọn ẹni bẹ́ẹ̀ làwọn èèyàn tó yẹ pé ní èèyàn gidi tí ó ṣẹ́kù káàná gbìyànjú kí yá wà nù wọn bákan náà lọ́n sọnù fún anusátùmọ̀ ayídà tẹ́pẹ́ láyà kà fún náà láwùmọ́tá láàyè káyọ̀ mọ́ bàjẹ́ báyìí kán máa bú àwọn kẹ́yìn òsín táwọn èèyàn ṣe ni kò ní kàn wọ́n kán bú wọn jù bẹ́ẹ̀ lọ orí òtọ́ tán wà lẹ́nu wọn wá so káwa náà gbìyànjú káwa ní olùṣe sí yìí gbogbo agbègbè tá a ta fàṣí ni ká ti wà ń bẹ̀ o kárí pé nínú àdìsọ́kàn wa àwa ń bẹ̀ nínú ìjọsìn wa bọ́lá ti fi ránà ni nínú kátàrí kára kárí pa wa mò ń tẹnu máa rìn torí pé òun tún máa ń le ẹlòmíì tó bá ní mọ́ ní tó bá kú kátàrá ó fẹ́ lè bá sábẹ́ ìdí ẹ̀ka ẹ̀ẹ́dẹ́yìn bá dé báyìí oníta kọ́sọ́mù ò ní wá mọ́ ẹ̀hún ọ̀dù ọ̀dù tó wọ́n ti dúró lórí ẹ̀sìn tọ́lọ̀ ń tó ẹ náà nìkan dúró lórí yẹn àmọ́ yẹn tẹ́kìlá ìṣẹ́ àlà òun àkàràjà ẹni tó bá dúró ti tọ́lọ̀ ọlọ́run bó ti kíni yóò sọ̀nà àbáyọ fún wa yọrí túkù mìnà àìsù láyà tẹ́sìbù ibi tí ò ti ro kan àríṣìkè lọ́nà ti ṣe fún un bákan náà ọlọ́run sọ pé wà lọ́sà kọ́ mọ́ àlàtọ̀rí ikọ̀ ká gbogbo adúró lórí ọ̀nà tó tọ́ ni làkọ́ iná òun máa ń gada kọ̀ omi àlùbáríkà ò bá máa rọ̀ òjò ò bá máa rọ̀ àwọn irúgbìn ò bá máa dá máa ń gada kọ̀ ẹ̀rí kájọ bá dúró lórí ojú ọ̀nà tó tọ́ tá a sá fún bàjẹ́ tá a sì dúró lórí bọ́dọ̀ sí ni ká dúró ní tá a bá àwùjọ jẹ́ ọlọ́run ní gbogbo nǹkan ò bá jọra wọn. ìyẹn lànà ìbínú òun náà sọ fún àjọ rẹ̀ pé àkólí tó sẹ́gẹ̀ fèrò rọ́bà kù ẹ fi bàjẹ́ tẹ̀ ń sí lórílẹ̀ ilẹ̀ ẹ túbà iná òkà náà gàfàrọ̀ ọlọ́ọ̀bà lọ́ba aláforíjì tẹ́ bá túbà tẹ́ dúró lórí ọwọ́ tọ́lọ́run sọmọ máa rọ̀jò àlùbáríkà fún yín wà ìmùdídìkún bí àmúwálé wà bàní ọlọ́run fún yín ní jíjẹ mímu tí ó rọrùn wà ìjà alákùn jànátì wà ìjà alákùn àníhàrọ̀ jànátì àwọn gbogbo tẹ́ ẹ̀ mọ̀ jẹ yóò wà fún yín ẹjá fi lu sáwọn oníṣàpèjúwe gbogbo ń ta ní àwọn ọmọ ní ṣùgbọ́n látara pé wọ́n dúró lórí òfin tọ́lọ́ ìjọba dúró lórí aráàlú dúró bẹ́ẹ̀ ẹ̀wò ìwé ní tọ́lọ́ ń sọ irú tánẹ́bì ní òun sọ fún àjọ rẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ láwùjọ wọn o ẹ̀ ní ń gbé nǹkan kan bí alára ṣùgbọ́n tí ẹni tó ń gbé nǹkan òrí jẹ wọ́n ṣe kíni wọ́n rí jẹ lọ́lọ́run sọ fún ọ pé a fàlìyàbùdó rọ́bà àtàlùbẹ̀ ìtara dẹ̀ atọ́lọ́run ṣe fún ọ ìyẹn pé tọ́lọ́ bá ti dà fún ìkẹ́lọ́ lọ́ọ̀ni kára mọ́kà máa ṣe kẹ́mọ́ ṣe olóòwà tó nílé àlẹ́bí àti amọ̀hún mìjúrí wà á mọ́ná mílíkàwò ọlọ́run kó wá pé mìjú èébí ni kò ṣe bí fún wọn kò sólówó kò sálíkà wà á mọ́ná mílíkàwò kò sì jẹ́ pé kíníkan ogun kíníkan ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ kò sí fún wọn látara pé wọ́n dúró tòfin ọlọ́run wọn bá lè jẹ́ sótá náà bá fẹ́ kárí bẹ́ẹ̀ tiwa náà ò rí bẹ́ẹ̀ tá a bá lè dú lórí òfin ọlọ́run ẹ̀rí ọlọ́run tó mọ̀ pé wàlá àná alàlùkọ́rọ̀ àmọ́nù wà tákọ̀ káyí pé àwọn aráàlú lẹ́tọ̀ kan lè lọ páyọ̀ ọlọ́run gbọ́lọ́wọ́n bá gbọ́n ti páyọ̀ ọlọ́run ẹ̀ ṣe bàjẹ́ lafatahna alayhim barakati mina mina sama alibarika bá ti fún wa láti sánmọ̀ subhanallah àwọn afẹ́sìn ìkànnì afẹ́sìn sọ pé ní àwọn tó ń dáná gan máa ń wòye pé àwọn ẹranko gan bá dùn wọn pọ̀ fáwọn ọmọ ti ju sí wọn èyí mọ̀ dúpẹ́ èyí tẹ̀ ń sẹ́lọ̀ ẹ̀ wá fẹ́ káwa káàdé kínní káàrọ̀ fún yín subhanallah yóò dorí pa ọ̀rọ̀ ẹranko gan ibi tí bàjẹ́ wọ̀ dé àwọn sẹ́lọ̀ wọn fẹ́ káwọn olórí wa rọ̀ fún wa mọ́ bí ìbá tún dé tá a bá mọ́ wa lẹ́ kìí ṣe pé àṣẹ ọlọ́ọ̀ni yóò tún lè délé lọ kó ṣùgbọ́n táwọn aráàlú dúró bẹ́ẹ̀ káfi tẹ bọ́tà aṣọ lẹ́kàn tábí bẹ̀rẹ̀ káfi làpèjúwe kámọ fọkàn bàrà díẹ̀ lómi ẹ̀ ń dẹ́gbà ń bẹ́ ọ̀hún ṣe nǹkan mi pẹ̀lú ọlọ́run wọ́n á fẹ́ kọ́lọ́ mọ ṣe kẹ́yìn rẹ fún wọn káyìí rẹ wá padà inna Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ní yí nǹkan kan tó ń ṣe láàrin àwùjọ والحمد لله والصلاة والسلام على رسول الله